الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم ولو ترى إذ وقفوا على النار فقالوا فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين بل بدا لهم ما كانوا يخفون من قبل ولو ردوا لعادوا لما نهوا عنه وإنهم لكاذبون وقالوا إن هي إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين ولو ترى إذ وقفوا على ربهم قال أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون وما الحياة الدنيا إلا لعب وله وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون ọlọ́run bá wa nínú àwọn ayé ayé kẹtàdínlọ́gbọ̀n nínú Suratul An'am àti àwọn ayé tó tẹ̀lé ọlọ́run ní ìrìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam walau tara idh waqifu ala an-nar ìbáṣepọ̀ orí wọn ni. ní àkókò tí a ó kó wọn dúró lórí iná jahannam ìbáṣepọ̀ orí àwọn kèfèrí ni <clears throat> irú ipò tí àwọn kèfèrí yóò wà lọ́la ọ̀la ọjọ́ wo ọ̀la àgbẹ̀ndẹ̀ alqiyama idh waqifu 'ala an-nar ní àsìkò tí. a ó ṣe wọn má orí iná jahannam ní àkókò tí a mú wọn lórí iná ohun tẹ̀ ń gbọ́ nípa rẹ̀ tẹ̀ ń pè ní rọ́ tí nǹkan kan sì ń jẹ́ bẹ́ẹ̀ ẹ má dẹ́rù bà wá ẹ má kó tó bá jẹ́ pé orí wọn ni lọ́la gbẹ̀ndẹ̀ àlùkìyàm nígbà tá a bá mú wọn mórí iná jahannam tá a sé wọn má bẹ̀ èrò wọ́pẹ́ fún wọn lẹ́nà ní ìgbà táwọn bẹ lórí iná àyẹ̀wò gan-an lórí iná alẹ́ nígbà tá a máa ń bẹ lórí afárá afárá tí ń bẹ lórí iná jahannam afárá yìí ọbanilẹ́rù púpọ̀ àti mí àti wọ́ àti òun kò sẹ́nìkan nínú wa tí dídá afárá yìí kọjá yọ̀yọ̀ sílẹ̀ òun náà ni ọmọ àlùjáná ò kọjá tí ó fi bára rẹ̀ lálùjáná òun náà ni ọmọ aná òní rí dákọjá tí ó fi rí bọ́ sínú náà jahannam anabi wa sallallahu alayhi wa sallam ó ní as-sirat ahaddu min as-sayf wa adaqqu min ash-sha'r ó mú ó mú jùdá lọ ó sì wá wẹ́ ojú gagarun ẹyọ kan lọ ọ̀nà tá a sì gbà náà ó mú jùdá lọ. tó bá ṣe bó ṣe ṣe yóò gé ọ ó sì wẹjọrun lọ wọn la fẹ́ gbẹ́sẹ̀ lé lábẹ́ rẹ̀ òun náà ní tá ń yẹn jahannam ìní yìí anabi ó ní bẹ nínú àwọn èèyàn ẹni yóò yára kọjá lórí afárá yìí àfi bí ìgbà tí ìràwọ̀ tọ́ba já a sì rí nínú wa ẹni tó ná ìyára kọjá bí ẹ̀sìn tọ́mẹ̀rẹ́ ṣáájú ti sáré kọjá ṣùgbọ́n ń bẹ nínú àwọn èèyàn àwọn tó ṣe kí wọ́n máa tẹ̀ yọ́nkẹ́yọ́nkẹ́ bí ìgbà tí wọ́n ṣubú ni. ẹni tí ó lọ bí alábàárùn ẹni tí ó máa fò tí ó máa gbé ọpọlọ ànábì tọ́lọ̀ ránṣẹ́ kálukú yóò hà lọ dúró ní ìsọdá afárá lódì kejì ní gbogbo ìgbà nínú àwọn ọjọ́ tí ẹ bá ti gùn ún yóò máa ṣe allahumma sallim ọlọ́nla ọlọ́nla. sòsìrọ́ọ̀tì nìyẹn tó o bá rí wọn lásìkò tó a kó wọn dúró tá a sì wọn mọ́ òkè náà jahannam eléyìí ọjẹ ọ̀kan nínú àlàyé àlàyé mi walaw tara idh wuqifu 'ala an-nar ìbáṣepọ̀ orí wọn ni ní ìgbà tí a ṣe wọn tá a kó wọn ró sí ìtòsí iná jahannam sí ìtòsí iná jahannam tí wọn máa rí láfojúrí kedere wọn kó wọn jọ sítòsí rẹ̀ lẹ́bàá lẹ̀kùn rẹ̀. tó ọlọ́nkọ́ àwọn azima pé gbogbo yẹn pátá òun náà ni wọn ṣe wọn ṣe wọn ṣe má òkè iná jahannam ní ìgbà tí iná jahannam tó dàbí gádà lábẹ́ àtẹlẹsẹ̀ kálukú pẹ̀lúpẹ̀pẹ̀ kan wà pẹ̀pẹ̀ pé wọn náà kóde asuhaabẹ àwọn tó bá jẹ́ tiẹ̀ nù wọn mú wọn. ودعي أصحابي فما تمثله سبحان الله تبقى بكم تبقى يما يقبل جواب القيامة يقبلكم بين ìwọ́nà máwọn tiẹ̀ nǹkan tí bẹ́ẹ̀ rú bá dé ìtọ̀ lásán kọ́ òyìn ọ̀fọ̀n gbẹ̀bẹ̀ pépé ọlọ́mọdé sínú ẹni tí mú ọlọ́mọdé tó máa mú ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí ó wọlé mú àwọn tiẹ̀ pa àwọn tèmi sílẹ̀. tafsiri kan tún sọ pé walau tara idh wuqifu ala an-nar ìbáṣepọ̀ orí wọn ni ní ìgbà tí wọ́n wọ ọ́nà gángan ọlọ́nkọ́ lè ní pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ nígbà tí wọ́n wọ ọ́nà gángan tọ́ba rí wọn ní àkókò yìí ah, ó rí tí ọ̀dà tí ò wojú rí wàá rí wọn ní ipò tí ọ̀dà bàbá yí ọ lẹ́nu gbogbo nítorí yọ yọ lẹ́nu náà. فقالوا يا ليتنا tọ́nà ọmọ sọ pé ah, ọ ọmọ ṣe o ìbáṣepọ̀ àárọ̀ nàkan ni dùn táwọn fi dá wa padà sáyé tọ́nà kan máa ń bẹ ni tó bá gbọ́nà kan sílẹ̀ fún wa ni èyí ṣe tọ́nà kan ọ̀yọ́ tá a tiẹ̀ lè gbà tó ń sì dá a padà sáyé. wọ́n lè nu kẹ́rì bàbí ẹ̀yẹ́ ti rọ́bìnà kálọ̀ mú kálọ̀ pọ̀rọ̀ tá a bá padà sáyé tọ́nà kan máa ń bẹ ni tá a lè gbà padà sáyé káwa náà á wà á di àtúnbí sáà kúkú ń pọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ ló fẹ́ kó bá wa ní ìsìn tá a fi wọná máa kẹsì ló sì máa sọnù o pípètà pọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ láyé ló kó bá wa lónìí tó bá ń pọ̀nà kẹtì ẹ̀ ń bẹ ni tí wọ́n fi dá a padà sálùkìyà àti wọ́n fi dá a padà sílé ayé tó bá dá a padà sáyé wọn àní pé ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ máa. gbogbo àwọn ayé alukurani tá à ń gbọ́ àpè bẹ́ẹ̀ ni òótọ́ ni àwa náà gbàgbọ́ hmm? lẹ́yìn ìgbà tó ti wọ̀ ni wọ́n wá fọṣọ lọ́lọ́ sá wípé ẹ̀sìn nílò láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ọ̀rọ̀ yóò lè rí wọn gbígbẹ́ torí ẹ̀ ṣé àkókò tí wọ́n di ọ̀kan nínú àwọn tí wọ́n torí wà lọ́wọ́ tààrà ìbáṣepọ̀ orí wọn ni ẹni tí ó rí yàn tó wà nù yà òun ní sínú yà ṣé ìwọ fẹ́ rí wọn wòran ni àbí ìwọ fẹ́ jẹ́ ni tí wọ́n wòran rẹ̀ ìwọ káfíìrì tó gbọ́lọ́ngbọ́ lónìí tó o bá ṣe bẹ́ẹ̀ tó bá kú sórí kèfèrí gẹ́gẹ́ bí àwọn aṣáájú rẹ̀ náà ti ṣe kú sínú kèfèrí. ìwọ náà bẹ́ẹ̀ mẹ́jọ ọmọ sọ̀rọ̀ yìí lọ́jọ́ gbẹ̀dẹ̀ alùkìyàmà nígbà tẹ́ bá rí náà àbí nígbà tí bá kó yín sí tòsí ẹ̀ àbí nígbà tí bá sèyín mọ́kè àbí nígbà bá ti ọmọ sí o ọmọ sí o kàtì ẹ̀rọ nàkan kàtì ẹ̀rọ nàkan tá a fi dá ní padà ayé yẹn ò sí mà tí wọn nìkan máa gbé adúrú inú rẹ̀ kò sí mà nùrọ̀dù àní kí wọ́n dá a padà wọ́n lẹ́nu kẹ́lẹ́ ndị ẹ̀yẹ́ tí a. àní pé ọrọ ọlọ́ọ̀ni rọ́mà ẹ̀ bá ti dá padà ìyẹn ni pé eléyìí yẹn tó a ti lose game yẹn so now a fẹ́ receipt. kò sí rìsíìtì ń jọ̀gbìn dàlùkìyà ẹ̀ẹ̀kan náà ni ẹni tó bá ti fìdí rẹmi ó fìdí rẹmi láyé ń bí àwọn àdáwò tá à ń ṣe bọ́ọ̀ bá bọ́ọ̀ bá rí mú lákòókò lè rí mú lẹ́ẹ̀kejì bọ́ọ̀ bá sì rí mú lẹ́ẹ̀kejì kò rí mú lẹ́ẹ̀kẹta kò máa ń rówó san owó àtúntún jókòó nù o ọ̀nà owó dí ẹni tí ń san fún ọlọ́run ò lè san mọ́ olódo ní ọ̀hún kàn fẹ́ẹ́lì ni. mọ́nà bẹ́ẹ̀ ń bá di èmi yóò tún mọ́nà mi pa bí wíwọ̀ bá ṣe kànú yóò sì kọ́ lọ kọ́ sí ọwọ́ àmọ́ lálùkè mà ọ̀kan náà ilẹ̀ ayé yìí náà ti ṣiṣẹ́ rẹ̀ ẹni tó bá ṣàṣeyege ayé ló ti ṣe ẹni tó rẹ́mi ayé ṣe kò sí àdápadà kan ẹni tó bá ti kú kan ò tún ní padà wọn máa ò ní dọ́ padà pápẹ́ láti inú sàárè iná ló ti rí ná lẹ́rú ti bọ́ pégbé ní alùpùpù rẹ̀ ò dá àwọn à sọ pé wọ́n lọ́n ọlọ́n dákun dákun dá mi padà náà since it is not too far ní tètè padà gbósejọ́ márùn-ún àwọ̀gán ọgbà pé màá sìn ọ́ kò sí ní tọ́lọ̀ ń fẹ́ gbà torí kò sàǹfààní kan lára ẹ̀sìn tó ń ṣe tẹ́lẹ̀ ní. àìsísín kò ní lára tí ẹ ti bọ̀ ọ̀nà kí wọn sọ pé wọn dùn padà wọn ò ní dọ̀ padà wọn ò ní padà ibi tí o ti máa rí àṣìṣe tó wà ní ọ̀pọ̀lọpọ̀ àlọ́ tí Yorùbá máa pa fúnra wọn nù pé kí ní àyà ti kú tún padà ok nígbà tó padà yẹn sọ wá túnṣe ṣe ni àwọn ṣe bú ti ṣe. tó a tún ṣe ni kó torí kó torí pé ọ̀hún mooru kéèyàn mú bàa lọ́ọ́ sí àjẹ so ṣé ọ wá tún ṣe ni àbí báwo irọ́ lásán wọn àní àrí ọpamọ àmọ́ ńgbà tá a fẹ́ wá dọ̀rẹ́ lọ́ba túlẹ̀ ìbá jóun ìbá jóun àtúlẹ̀ ìwọ́n á ń bá a sọ̀rọ̀ kọ̀ dáhùn ẹnìkan ni wọ́n ti túfọ̀ rẹ̀ nílùú kan ó ti mẹ́ta wọn tẹ̀ ti gbàgbé pé ó jẹ́ mẹ́mbà of the family rí lọ́jọ́ kan lẹ́yìn ọdún mẹ́ta lọ́ba dé lọ́ba dé òun àtìyàwó àtàwọn ọmọ gbogbo ara lè bá sá ẹ mọ ọmọ ẹ ẹ náà mọ pé à òun lágbẹ́jẹ́ à ọlọ́mọ ṣàánú wa àmọ́ ẹni tí ń jókòó rẹ ti kú ti pẹ́ àmì òkú o kálukú bá túlẹ̀ òkú ń sọ̀rọ̀ tọ́ nítorí súnmọ́ ẹnikẹ́ni tí wọ́n sin lákòókò yẹn kìí sùn kìí sùn èèyàn máa jọ yẹn èèyàn máa jọ yẹn torí wọ́n ló kú ń dálẹ̀ lẹ́yìn wọ́n gbé wá lé eléyìí pé òun lè òun lè lé kò sí kò sí láboró kí ló àwọn ọkọ tiwa bàbá táyé bàbá amúfó bàbá táyé bàbá dákun wọlé kó jókòó rẹ jàre ẹni tẹ ẹ sin tẹ́lẹ̀ kìí ẹlòmíì ni ẹ sì òkú gbé àìmọye àìmọye táwọn èèyàn sin òkú sí kí èsì tí wọn tó ń lọ sí torí ẹni tó bá ti kú òní jí tí wọn sì lẹ́nìkan kú ojí ẹgbẹ́ wọn mú wa ẹ̀ṣẹ̀tọ́n ó máa ń gbáwọ̀ àwọn èèyàn wọ̀ ó máa ń gbáwọ̀ àwọn èèyàn wọ̀ láti dá wàhálà lẹ̀ láti sọ pé òun náà ni sàmẹ́ni tó ti kú kò tún ní padà má ń lọ gbọ́ tó lọ ń sọ yẹn. ẹni tó ti kú kò ní padà mọ́jíjọ́ ìgbéǹda lọ́kìyàm pé ọjọ́ ìṣirò. torí ẹ̀ lànà bí ṣe sọ ó ní tọ́ba tí wọ́n á dọjọ́ yìí ẹnìkan ò ní síwájú jáde nù sáré. ana al èmi làkọ́kọ́ ẹni tí lọ́kọ̀ọ́kọ́ lànà fúnjọ́ sòkò tó dijọ́ ẹnìkan ní padà mọ́. ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé o ò ní wá sídìí sáré o kọ sálámà sùn àyàfi kọ́lọ̀ wọn bọ́ dẹ́mi òun padà sùn la kó wọn dáhùn sálámà yẹn kó tó fi bẹ́ẹ̀lẹ̀. ọlọ́run dẹ́mi padà sí la wọ́n túmọ̀ sí pé mi ò sí lára tẹ́lẹ̀ náà mo ti kú. màtọ́lọ́wọ́n á dẹ́mi padà sí la kó lè bá a dáhùn sálámà rẹ̀ ó túmọ̀ sí pé wọ́n á ti dáhùn sálámà tán ẹ̀mí ó tún padà síbi tó ti wá tó máa jẹ́ pé mi padà sílá ó lè jáde ni kò bá jáde mú kò sí jíjáde mọ́ di ìjọba ìlú àlùkòyàn torí ẹ̀ àwọn ọ̀daràn àwọn káfìrì àwọn mùnáfìkì yóò wù wọ́n tó bá dijọ́ gbẹ̀ndà àlùkòyàn tó bá rí ìyà tó ń rí pété àwọn bá wọn lónìí yóò wù wọ́n bí wọ́n dá padà sáyé. wọ́n tún máa ṣèlérí wọ́n máa wọ́n máa wọ́n máa wọ́n máa jánu báwọn ò ní pe ọ̀rọ̀ bá ní rọ́mọ́ gbogbo tẹ́ ní rọ́nà títò òun ti gbére báyìí ní gba Islam ká ṣe Islam lódodo káyé tanra wa jẹ nítorí pé ilé ayé yìí ní tó ní bẹ̀rẹ̀ sì ni àwa náà tàǹjọ kan ilé ayé tàǹjọ kan lẹ́yìn ìgbà tí ilé ayé bá tán táwọn náà ń tán kílókù ìgbéǹda àlùkìyà gbogbo ẹni tó bá wá gbọ́n kó tètè gbàgbọ́ lónìí ní oko tó gbogbo tó bá gbọ́n pọ̀ lọ àbọ̀ gbọ́n pọ̀ ànábì àbótí ẹ̀gbọ́n nípa àwọn nǹkan tó pamọ́ kí ni ọ̀sẹ̀lẹ̀ nù sàárì rẹ̀ kí ni ọ̀sẹ̀lẹ̀ ń jọ̀gbìn ní àlùkìyà ṣe dandan ní kìí ṣe dandan ìní ká pé ọpọlọ rẹ gbé ọpọ nínú nǹkan téèyàn máa gbọ tó ṣe pé ọpọlọ kìí gbé ọpọlọ ò gbé kò túmọ̀ sí pé nǹkan ò ṣe déédéé ṣùgbọ́n àmì ní tọ́lọ́wọ́n bá sọ fún wa pé a pé mọ́kàndínníwá so ọpọlọ mi ò wá gbé kò túmọ̀ sí kí kò yé mi kò túmọ̀ sí kí n pè nírọ̀ ìmọ̀ kó fi ní ò yé mi yé mi kọ́ràn mi lọ kí n gbàgbọ́ yìí ti mà ẹ sì rí i pé orí tọ́lá ń ṣe fún wa lójoojúmọ́ ọ̀pọ̀ gan-an níta àmà lánàá àdìpá àmà lónìí tó bẹ́ẹ̀ lèyàn àmà lékún sí ti máa ń wá àmà lójoojúmọ́ títí téèyàn fi kú torí rẹ̀ nígbà tó gbọ́ tí ò yé ọ ó ní kọ́ lọ́wọ́ fi yé ọ ó sànù rẹ̀ kójú ọ lágbọ́ yìí ìwà àsìkò ìgbà nígbà tí o ti yí ọyẹn o ti gbọ́rù rẹ̀ lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ tó ti síwájú àjẹpẹ́rọ ni ẹ́ irọ́ ni kíni. so àwọn tó pọ̀ ọ̀rọ̀ ọlọ́run bá nírọ́ ẹ̀rí bọ́rọ̀ wọn ṣe já sí ẹ̀rí bọ́rọ̀ wọn ṣe já sí tọ́ wọ́n yìí pé ó ṣe ọmọ sí o ìbá ṣe pa lè rọ́nà padà ni káwọn ò di mọ́mì ní káyé pọ̀ ọ̀rọ̀ náà nírọ́. Wanakuna mina minal ana àwọn náà ó di mùmínì àà ní ti lọ àsìkò ti lọ ẹ̀wọ̀n kí tí bàálù bá ti gbéra ẹni tí wọ́n ti kọ̀nfàmù búkìn rẹ̀ wọ́n á pẹ́ kó tó dé ọkọ̀ bíi bàálù tayọ ń tà sẹ́wọ́ sí pé ni ó ti tán lọ so bẹ́ẹ̀ náà gbẹ̀ndé alùpùpù yà mẹ́tìdé ẹ̀ ẹ́ dákun mo kí náà bá padà tálẹ̀ ń lọ bá lọ kí lẹ fẹ́ ṣe mọ́ ó ti parí ọ̀dà bí ẹni tó sọ pé òkè tó bá jẹ́ kó tiẹ̀ wá hàn wípé tó ń bá wọn láti inú sáré tó bá dúró gbìnà òkè àmọ́ àkọ́kọ́ tó wọn kọ sí ni kó wọn máa wá àgéká tó ń bá ti wá aráàgé òun ṣe àlùwàlà nígbà tí ẹjọ́ bá fi kàn án à gbogbo èyí tó ń ṣe síbẹ̀ pé ó tóbi alifasana khamsuna alifasana àbí wà kọ́ni níbi kan tó ẹgbẹ̀rún ọdún ọjọ́ kan náà ni níbi kan tó ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún àdúró àsìkò náà gbogbo tó ń wọ́n sínú ti ọlọ́run ó rí i pé adúgbò tí wọ́n bá nu òwe ṣe ọ̀ kó sì kó sì kò sáyà lọ aláǹjọ̀gbìn ní àwòké ambọ̀sibọ̀sì kó sì sọ̀dá ètò àṣìlá ètò àfikún náà ni ètò àṣìlá ètò àfikún náà ni làwọn olùmọ̀ sọ pé idha kunta fi dunya 'anil khayri 'ajiza fama anta fi yawmi alqiyamati taf'al tí wọ́n bá kágara tó kọ́lẹ̀ láti ṣe rere láyé dákun kí ló rò pé o lè rí ṣe ń jọ̀gbìn ní alqiyam kí náà lè rí ṣe ọlọ́run ti parí immediately tó bá ti kú ó ti parí ni ọ̀rọ̀ kí ẹjọ́ ń padà kíníkan fìlà ó lọ gbàgbé sọ́fíìsì tó ń padà bọ̀ wá ó ti parí torí di eléyìí gbogbo onílàkà ẹ̀kọ́ máa múra lẹ̀ o ọlọ́run ní balùbẹ̀dẹ́ lè hùn mẹ́ẹ̀kẹ́ ọ̀yàn fún ẹ̀mí pàbẹ́lú à ọ̀rọ̀ orí mi ti ṣe ń wí irọ́ ni tí wọ́n ń pa yẹn wípé ẹ̀yà lẹ́tà náà nùrọ̀ dùn à wọ́n fún àwọn. wá sí pa àwọn rọ́nà kan táwọn tún fi padà ọlọ́ni orí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ ni wípé ọ̀rọ̀ tá ń sọ pé tá a bá padà á di múmi ni ìrọ̀ ni tọ́rọ̀ náà ti máa ń tí ò tí ì ṣẹlẹ̀ pé tí wọ́n máa bẹ̀rù gbàtà nàbì sallallahu alaihi wasallam bá ṣe wáàzì fún wọn láyé tó ṣèkìlọ̀ fún wọn ẹ̀rù máa ń bà wọ́n ẹ̀rù ìyàtọ̀ náà wọ́n bá tó pèsè kalẹ̀ náà àwọn ọ̀daràn yìí máa ń bà wọ́n gbàtà nàbì ti sọ̀rọ̀ débẹ̀ ṣùgbọ́n wọ́n wá gbé ìbẹ̀rù yẹn pamọ́ wọ́n gbé pamọ́ so that àwọn ọ̀gá nù àwọn ọ̀gá ọ̀daràn àwọn gbé ìbẹ̀rù yẹn pamọ́ so that àwọn ọmọlẹ́yìn wọn ò ní rí i pé ah, ẹ̀yin náà ń bẹ̀rù àjẹpẹ́ tó bá mú yín gbogbo ọgbà o láyé nígbà tó bá dẹ́rù bà tó ń gbọ́ nípa àyà tó bẹ lọ́dọ̀ wọn wá gbé bẹ̀rù yẹn pamọ́ nítorí káwọn tí wọ́n ń tẹ̀lé wọn mú bàa fura mọ̀pẹ́rù ba àwọn ọ̀gá àwọn náà torí tí ọmọlẹ́yìn bá ti mọ̀pẹ́rù ń bọ̀gá lórí ntọ́gà ń kó àwọn jẹ lórí ẹ̀ ó kọ́ ó bọ́gà bá fẹ́ sórí ibú ọmọlẹ́yìn ó pè é kí ló dé tó fi akọ ti bàbá à ẹ̀rù ń ba bàbá gan nítorí mẹ́rù máa bá bàbá èmi ti fi bàbá lẹ̀ sòṣùgbọ́n wọ́n máa gbé pa kí ni mímí kàn lémi kí lóni kó sì fẹ́ nìkan wọ́n bá dijọ́ gbé dàrúkẹ́ àmọ́ ẹ̀yẹn kórajọ́ pọ̀ kẹ́ kọ́kọ́ rí pé mi lọ ẹ̀rí nǹkan wọ́n kọ́kọ́ rí pé òun lọ táà ní ẹni tí ó kórajọ́ pọ̀ táwọn náà rójútu tara wọn. òrótùtù tara hàn ọlọ́run ní ìbẹ̀rù tí wọ́n ń gbé pamọ́ láyé nípa àyọ ọlọ́run tí wọ́n fẹ́ káwọn ọmọlẹ́yìn àwọn orí yẹn ìbẹ̀rù yẹn ni ọwọ́ ahàn yọwọ́ ahàn jọ̀nà torí ìbẹ̀rù yẹn lọ́hàn gbà wọ́n rí náà sọ̀nà tí wọ́n sọ pé ọ̀yà laytana nurad ó ṣe o tó bá tiẹ̀ jẹ́ kí wọ́n lè dá wa padà ní àwa ní ìsọmọ abúrò náà ìṣẹ̀dá wọn náà ṣèdá rẹ rí àwọn adarí lọ́tọ́ ń ṣẹ̀sìn láyé kí ni bẹ́ẹ̀ àwọn náà bá ṣe kò sáyè torí ẹ eléyìí ẹni tí wọ́n ń gbé pamọ́ yẹn tí wọ́n fẹ́ kọ́ hàn sáwọn èèyàn òun náà ni òǹkà tí yọ hàn níjọ́ yẹn ìbẹ̀rù tí wọ́n ń gbé pamọ́ hàn wọ́n tún ní ìtumọ̀ rẹ̀ ni pé bal bada lahum ma kanu yukhfuna min qabl ẹ̀sán ṣèkèfèrí táwọn náà ti mọ̀ pé kò ní dáa fáwọn ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ tí wọ́n ń gbé pamọ́ sọ́mọ lẹ́yìn pé bàbá tá a bá tẹ̀lé yín lórí ìwà ìpàdé tẹ̀ ń wò yìí lórí ìtakùtọ̀ lọ́yìn ṣé ẹ sọ fún wa pé àrọ́ náà lọ ẹ̀rọ náà lọ ẹ̀rọ náà lọ tọ́ ìyà tí ó wà jẹ wọn yóò wá sí wọn jọ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ wọ́n tún ní ìtumọ̀ rẹ̀ òun náà ní pé yọ hàn sáwọn tí ń tẹ̀lé àwọn olórí ibú ohun táwọn olórí ibú àgbà yẹn ń gbé pamọ́ sí wọn nípa pé ìgbéǹda àlùkìyàmà tí wọ́n ní ò sí àṣẹǹbẹ yọ hàn sáwọn ẹni tí ń tẹ̀lé wọn gbégbéǹda àlùkìyàmà tí wọ́n sọ pé kò sí àṣẹǹbẹ torí ẹ̀ gbogbo àṣírí yìí ló tú ni wọ́n fi wá máa sọ pé kí wọ́n dá wọn padà. ولو ردوا لعادوا لما نهوا عنه Ọlọ́run ní tá a bá tiẹ̀ wàá dá wọn padà sílé ayé náà tó ti pààní dá wọn padà Ọlọ́run búra pé làádó lè má nù hù wá níta ni kí wọ́n má ṣe náà wọ́n tún lọ máa ṣe ìṣẹ́bọsọ́lọ̀ tá ni wọ́n gbọ́dọ̀ ṣeun iná wọ́n tún ṣe subhanallah torí pé ntọ́lọ́n bá dá fún náà bí wọ́n bá fún láyè nígbàgbà sí ọmọ nánà ni ọmọ sí ìwọ ọmọ nánà ni ọmọ o torí pé ọlọ́wọ́n bá ti mọ wọn pé wọn ò ní gbàgbọ́ láéláé síbẹ̀ yìí náà rí Iblis ẹ̀ṣẹ̀ kan gbogbo àwọn àmì lórí tó ń tọ́ka sí pé ó yẹ kéèyàn ṣe tọ́lọ̀ ọmọ pàlọ́ jẹ́ náà wà ó tún mọ̀ pé náà wà gbogbo àwọn àmì títóbi ọlọ́run orí púpọ̀ nú ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbàdó ti pọ́ lórí ibú lọ́lọ́run ṣe sẹ́mi kó ságídí kó ságídí ọ̀tara abẹ́ òdo lórí ibú tí ṣètò ànibá wa wá lónìí tó ní wọ́n lọ́n ìpè táwọn yẹn tẹ̀ ń sẹ́ fún lóra rẹ̀ ti pọ̀ jù la'anahu Allah a'udhu billahi minash shaitani rajim ojoojúmọ́ òkò wọn náà tiẹ̀ fẹ́ túbá sọlá wọn gba túbá rẹ̀ mọ́ ó ti parí jaffa al àbí rufi al-qalam wa jaffata as wọ́n ti gbé gègé tí wọ́n fi kọrí ibú rẹ̀ wọ́n ti gbé sókè tipẹ́ ìwé tí wọ́n sì kọ sí ńkọ́ kò ti gbẹ. sòkè sí pé kò rí téèyàn rí téèyàn fi gbàgbọ́ kò mọ téèyàn mọ téèyàn fi sórí ibú ṣùgbọ́n gidi ńkọ́ kò jẹ́ sórí rẹ̀ torí pé àkọọ́lẹ̀ kó ngan lórí ibú àgbà ó ti síwájú bẹ́ẹ̀ náà làwọn olórí ibú wọ̀nyí tí wọ́n sọ pé kí wọ́n dáhùn padà sáyé níbo wọ́n ti ń bọ̀ tẹ́lẹ̀ nù ṣé báyìí náà ẹ̀hẹ́n tó bá yẹ kí wọ́n bá máa lòrú ẹ̀ dáadáa àkọọ́lẹ̀ pé wọ́n sòríire bá ń bẹ tó ní ìkún tuntun ayé kan wá ná kò nídìí náà láfi ń sọ pé ọlọ́run ti gbà wá láàyè ọlọ́run ti gbà wá láàyè ó ti wá dí gbogbo ọ̀nà àwáwí o kò sí àwíjàre fẹ́nìkan kan mọ́ àròyé kan ò sí mọ́ because bí bẹ́ẹ̀ ń bì tá à ń bẹ́ẹ̀ ń bì ọlọ́run ọba ti gbà wá láyè ẹni tó bá fẹ́ ṣe dáadáa kó ṣe dáadáa ẹni tó bá fẹ́ wà àlìjánà kó ṣiṣẹ́ ọmọ àlìjánà ẹni tó bá sì jẹ́ pé nánà lọ fẹ́ wọ̀ kó ná múra sí i àmọ́ ọ̀rọ̀ pé ẹ ẹ dákun nígbà yẹn àwọn kan ní òde à àwọn ta kò sí ọ̀rọ̀ pa àwọn kan ẹni tó bá ti lo tiẹ̀ dáadáa ló sórí rẹ̀ ẹni tó bá lò bá fi wá sún òní tiẹ̀ bá ọlọ́ni tá a bá dá wọn padà irun tí wọ́n ń ṣe náà wọ́n máa ṣe tí ṣètọ́ni tó láwí ó tó ó tó ó tó lákàwé. wà innahum lakadibun ọlọ́run bá búra o ó búra púpúrọ̀ ni wọ́n ṣé bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ fún wọn tó dijọ́ pé ní alùpùpù wọn pọ Ọlọ́run nírọ́ wọn pọrọ àwọn òjíṣẹ́ Ọlọ́run bá nírọ́ wọn ń pè kò sí nǹkan kan tí ń jẹ ìgbéǹde àlùkìyàn wọn ń pè kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ òṣìṣẹ́ lókè tí lọ́gbà àwọn gẹ́gẹ́ bí ilẹ̀ tí ọgbà tí ń bọ̀ látòkè. tọ́ ọlọ́ni nílé ayé nítorí ṣẹlẹ̀ ní pé àwọn ọ̀gbà pé gbèǹde ń bẹ wọn àgbà ẹ̀rí pẹ̀lú mi jẹ́ máa sọ pé tá a bá kú ọlọ́run gbò tó náà mùsùlùmí ó ti imú ó ti máa yínra wọn kékeré gbèǹde jókòó àwọn èèyàn ti lọ ní oṣù pa ti lọ ní ràwọ̀ ìwọ ń sọ pé gbèǹde. tàbí òye tàbí kí n táwọn ọmọ tí wọ́n rẹ́rìn nù àwọn ọmọ tẹkinọ́lọ́jì náà kékeré ni ẹ̀yin ẹjọ́ kó ni ẹ máa pa hmm? ti àti kú darí sí gbéǹde subhanallah ìgbéǹde wa wa ó sì jọ ni kò ní dé wo lọ́mọ mọ̀lẹ́kà jìbìrì lọ́ọ̀mù kò sẹ́ni kankan tó máa fọlọ́ àmọ́ ń bọ̀ torí ẹ̀ wọ́n ní ọlọ́run ní nílé ayé ní tí wọ́n máa sọ ni pé ọ̀kọ́ọ̀lù ìníhìyẹ ìlà àyàtúndà dúníà kò sí kankan jùlọ ayé ìlọjàre ìsẹ̀mí ayé nìkan ni kò sísẹ̀mí mímá kò sísẹ̀mí mímá lẹ́yìn eléyìí torí rẹ̀ ẹ jẹun kẹ́ yóò bá kété ẹ mutí gbà ẹ̀sìn bá wá sí wíyín ẹ gbádùn. ẹ dáràn kò sí kankan sẹ̀mí ayé yìí lásán ni torí rẹ ìyẹn wá lẹ́ẹ̀mejì tòkò jayé orí rẹ tòkò ọgbádùn dáadáa nítorí wọn láyé nu ẹ rí gbogbo orun wọn náà pé jayé orí ẹ ayé làwa jẹ tòkò gbogbo orun àwọn eléyẹn wọn sì jẹ náà wọn lè bá a tún lọ jẹ kejì. ayílẹ̀ wa jẹ́ ìyàlẹ́ lọ jẹ́ nígbà bá di gbẹ̀ndẹ̀ alùkìyàmà ní tí wọ́n ń sọ láyé nù torí ẹ̀ ọlọ́ni wọ́n ń sọ pé ìgbésí ayé lásán lọ́wọ́ wa ma nahnu bimab'uthin kò sẹ́nìkan tó gbé wa dé o gbẹ̀ndẹ̀ kan sí ma nítorí wọ́n ti lọ ti lọ abẹ́ẹ̀ tí ẹ gbọ́rọ̀ èèyàn ti kú ọkọ̀ọ̀kọ̀ fìgbà kan. ọdẹ ni tó wú nígbà tó wú ọbẹ látàrí pọ jẹrà èèyàn náà nufa gbé ẹni tó wá wú bẹ tó jẹrà lẹ́yìn ìgbà tó jẹrà ọbẹ so nígbà tí ẹran rẹ ò ń pòórá àwọn kòkòrò jẹ gbogbo gbogbo kínní ẹ òkété náà jẹ tí ó jẹ gbogbo ẹ èèyàn sá lọ ó wá ku egun egun náà wò táìm òun náà ń kẹfun ń kẹfun òun وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم فرعون جاي ó ń pòwe fọlọ ó gbàgbé bọlọ ń ṣe dáhùn ó mú eegun lọ bá nàbí sallallahu alaihi wa sallam ní eegun yìí eegun ló kọ ẹfun yìí bó ṣe dìímú leegun di chalk písọ̀n sọ pé ọlọ́run ó jí irú eléyìí lẹ́yìn tó ti kẹfún ọlọ́run ló gbàgbé bá a ṣe ṣẹ̀dá ọ̀hún ṣé ń gbà tó lọ ń dọ̀ ọ́ ní tó fi dọ̀ ọ́ só lágbára tó egun tó mú lọ. ṣebí omi yẹn omi gbọ́lọ́gbọ́lọ́ ni tó lẹ tírú ẹ̀ bá yíyàn lọ́wọ́ èèyàn ò ní gbà láti jẹ́ kẹ́lómi ò rí lọ́wọ́ èèyàn àbí akramakallah títí ọba sankun ní ìsìn ọmọ gbé e hàn ẹ̀rí kan ní ẹ bá ń wò wò hmm? ṣé tiyín náà rí bẹ́ẹ̀ ọ̀dájú kọ ọgbádùn tó tọba tún á lọ títí lórí mani mani ìlọ́wọ́ dà sọ́wọ́ wa ni ah, ṣé bí mani tiyín náà ṣe máa rí ni wọ́n rọ̀ ọmú ni pẹ̀lú lúlù tọ mani yìí yẹn nígbà tó wà mani yìí sọ lágbára tó egun tí ń pẹ́ fún kí màníyì náà gan tó jẹ́ màníyì ẹni tó pọ̀ màníyì jáde sọ́jẹ́ nǹkan kan tá a ti ẹ̀ mà pé ń bẹ rí tòná lọ́nà ni ń pòwe fún wa ìpè ta lẹni tí ó tún dẹ́mi padà sáré egun lẹ́yìn ìgbà tí egun ti kẹ́ fún ọgbàgbé bá ti ṣe sẹ́dùn náà qul yuhyiha alladhi ansha'aha awwala marra wa huwa bi fi yé ìrẹ́ anabi muhammed sallallahu alayhi wa sallam pẹ́ni tó pilẹ̀sẹ̀ dá rẹ̀ nígbà àkọ́kọ́ òun náà ni ó tún dẹ́mi padà sí lára torí gbogbo ẹ̀dá lọ́mọ ní ìsìtá àbá kú ọlọ́run mọ̀ wá ọlọ́run mọ̀ wá òun náà ló ni mẹ́mi àwọn bàbá mi ti kú lágboolé kálukú tá a gbọ́njú bá àwọn màmá mi ti kú tá a gbọ́njú bá àwọn ọ̀dọ́ mi ti kú tá a gbọ́njú bá àwọn ọmọdé kéékèèké mi ti kú tá a gbọ́njú bá tó ṣe pé wọ́n kú àti ẹ̀rántí wọn máa ń ná ọpọlọ wa ọ̀pọ̀lọpọ̀ tá a rántí ó kọ rẹ̀ a àwòrán rẹ̀ má lórí wa bó lórí má Allahu akbar ṣùgbọ́n lọ́n tó dá wa wa huwa bi kulli khalqin ọmọ gbogbo ẹ̀dá tó oníkálukú lọ́lọ́run ọba ni ọ̀dà padà. torí di eléyìí àwọn ń sọ pé kò sí gbèǹde àlùkìyàmù ẹ̀yin náà kíyèsí gbogbo ẹni tó bá ti jẹ́ oníwà abú ọ̀tọ̀ ọlọ́run kèsì rí ẹ̀rí pé ìgbàgbọ́ tiwọn ni pé kò sí gbèǹde torí pé tí gbèǹde bá wà àwọn náà bá ṣiṣẹ́ rí ṣùgbọ́n gbà tí ò sí gbèǹde nínú ìgbàgbọ́ tiwọn ayé yìí náà lásán ayé yìí náà lásán ni ìlọ́fà ló fi jẹ́ pé tí owó bá dọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ yóò rí kó ń da ọ̀nà ẹ̀ tòró wò pé ayé náà ni gbogbo ọ̀ parí o lè gbé àmánà sọ́dọ̀ ẹnikẹ́ni nínú wọn kọ́dà kó ṣe àmánà ọ̀rọ̀ yọ jàǹbá rẹ̀ náà ni torí wò pé gbogbo ọ̀ parí ṣùgbọ́n tó bá ti tó ṣe pé bí ọba sọ̀rọ̀ yóò ronú sí i tí màdájú kó ní ti ńkọ́ ọmọ pé ìṣirò ń bẹ lẹ́yìn Ìdí ìdínà tó fi jẹ́ pé ẹnikẹ́ni tó bá mọ̀ pé gbèndé àlùkìyámà ń bẹ a iṣẹ́ ọwọ́ wọn máa dà wọ́n máa wọ́n máa hùwà tìfura tìfura wọ́n sì máa gbáyé tìpalẹ̀mọ́ tìpalẹ̀mọ́ torí ẹ̀ àwọn sọ pé kò sí gbèndé àlùkìyámà sóde àfọ́. So kí ni táwọn fẹ́ máa tanra àwọn jẹ sí táwọn fẹ́ sí dáadáa fún kò sẹ́sàn ayé náà lọ́wọ́ àkóso yọ̀ọ̀kìyàmọ̀ kí ni kódà wọn tún kọ́ lórí nísìn à ń pè àwọn eléyàn ní dahriyon dahriyon àwọn àwọn ọmọ ayé ayé náà ni ayé ayé ayé náà ni kò sọ̀rùn ọ̀nbẹ nínú àwọn tó ṣe pé nínú ẹ̀sìn tiwọn náà àwọn náà ń sọ pé gbèǹde ń bẹ ṣùgbọ́n ìgbàgbọ́ táwọn ní sí pé gbèǹde ìgbàgbọ́ tó ṣe pé kọ̀rọ́nà gbà ni ìgbàgbọ́ tó ṣe pé kọ̀rọ́nà gbà ni torí pé ní ìsìn ẹgbà pé gbèǹde ń bẹ ẹ̀yin gbogbo ńtọ́lọ́sìn ní kámọ́sí náà lẹ́tún sí ẹni gbèǹde ń bẹ ẹ̀ ń ṣẹbọ sọ́lọ̀ ẹ̀ ń pè nǹkan míì yàtọ̀ sọ́lọ̀ àbẹ́ẹ̀rí nǹkan mẹ́ọ̀ ẹni gbèǹde ń bẹ ọlọ́sìn ní kẹ́ ẹ má ṣe kíni kẹ́ ẹ má jẹ wéèlì ẹni gbèǹde ń bẹ ẹ̀ ń jẹ lẹ́dẹ̀ ọlọ́sìn ní kẹ́ ẹ má ṣe kíni kẹ́ ẹ má jẹ lẹ́dẹ̀ ẹni gbèǹde ń bẹ ẹ̀ ń bú ọlọ ọlọ́sìn kẹ́ ẹ má bú o ẹni gbèǹde ń bẹ ẹ̀ ń ṣépè fọlọ́ lójoojúmọ́ ń fògo ọlọ́sìn hẹ́n <laughs> ọlọ́ náà àwọn náà láwọn gbà pàjíǹde ń bẹ ṣùgbọ́n sẹ́ tí wọ́n ṣe kìí ṣe sẹ́ ẹtẹni tó fẹ́ là lọ́jọ́ àjíǹde torí ẹni tó bá fẹ́ là lọ́jọ́ àjíǹde yóò ṣe Islam ẹni tó fẹ́ là lọ́jọ́ nìkan tọ́jọ́ dá gbogbo wa ní ọlọ́ àwọn sọ pé yọ ọjọ́ dáràn lẹ́yìn gbogbo ọ̀ràn ìdí nu tó fi jẹ́ pé wọ́n ń wọn jẹ ni o wọ́n ń tanra wọn jẹ tura wọn náà máa sọ pé ah, gbéǹde ń bẹ gbéǹde irú ìwà náà rí ẹ ń sọ pé kí àpáàdì ẹ mọ̀ pé ọ̀nà àpáàdì ni tó bá pé iná lẹ gbà lérò pẹ̀lú àpáàdì ọ̀nà iná lẹ Islam Islam tí islam lọ́nà àlùjẹ́nà torí pé sẹ́yìn pẹ̀lú intẹ́ǹsọ wọn takora wọn tó bá jẹ́ pé ẹ má gbà lódodo pípéǹde máa ń bẹ ẹ̀yin náà yẹ kẹ́ ẹ ronú ṣìṣe sí i onípéǹde ń bẹ ó sì fẹ́ sílọ̀ ọwọ́ adúró síwájú ọlọ́run tẹ̀gbìn ti dọ̀tí kí ni jẹ́ wẹ̀jẹ̀ anábà lọ́dọ̀ káfíìrì kò sí kí ni jẹ́ káyàgbé kátábà lọ́dọ̀ káfíìrì kò sí gbèsè wọ ibi tó ló ń sẹ́sìn náà nù. subhanallah níwájú ọlọ́run ó sì gbégbé ẹ̀jẹ̀ ṣé ọmọ gbégbé ǹdẹ́ ń ọmọ ọgbà òmù tí yóò kẹrí nítorí fò gbogbooro ṣàdúrà ó sì ní gbèǹdé ń bẹ ẹ̀hún kíkọ̀ gbà pé gbèǹdé ń bẹ ẹ̀ sá fún àwọn àwọn onífá àwọn ní ọ̀run ló mẹ́ni tí ó là torí ẹ máa sọ èdè yorùbá tẹ́ máa lò gan lò ọ̀rọ̀ àwọn onífá ni àwọn náà ní ọ̀run ló mẹ́ni tí ó là ọ̀run wo ló tí ó là èwo lọ́run náà kí ni jọ̀run náà ọ̀run torí délé mọ́ bá wọn dásàkásà ọ̀run lọ́mẹ́ni tí ó là ìsọkúsọ ni ọlọ́nìkan ìní ọ̀la àwọn ẹni tí ó bá là kò sí ní là ẹnìkan àfẹnutọ́ba jẹ́ mùsùlùmí eléyìí muttafaqun alayh kìí ṣe nǹkan tí iyèméjì wà ń parí. wa man yartaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil ẹnikẹ́ni tó bá wá nǹkan mi wà tó yàtọ̀ sẹ́sìn islam lẹ́sìn ọlọ́run lòun ní gbà lọ́dọ̀ rẹ̀ yóò sì máa bẹ́ẹ̀ náà tó ṣòfò níjọba ìdàlùkìyà rẹ̀. ó sì tún ní wa udkhila al-jannata faqad faz. ẹni tó lànà ẹni tó gbé jìnnà sínú tó wà tó eléyìí ni torí di eléyìí ọ̀dọ̀ wà. tó bá gbà pé gbèndé alùkìyàmà bẹ̀ kì í ṣe pé kọ́ ọlọ́gbà lọ́kàn rẹ lásán ó sì ń wí jáde lórí ẹnu ó tún máa hùwà tó tọ́ka sí pọ̀ gbà pé gbèndé alùkìyàmà bẹ̀ nísìnyí tá a gbà pé gbèndé alùkìyàmà bẹ̀ gbogbo ẹni tá a ti jàǹbá ká dá ní tá jàǹbá rẹ padà padà padà o because ìṣirò ń bẹ o anabi sallallahu alaihi wasallam ni ẹnikẹ́ni tí nǹkan kan bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ tọ́gbà lọ́dọ̀ ọmọ àyà rẹ̀ nígbà àbòsí kó tètè dá padà lónìí o kó tó dijọ́ tí ò ní sówó tí ò ní sìn kankan tó lè fi gbára rẹ lẹ̀ ju sẹ́tò gbélé ayé ṣe lọ. nínú àmì pọ̀gbà gbígbèǹde àlùkè àmì bẹ̀rù gbogbo jàmbá tó ti ṣe padà. nínú àmì àmì ọmọ pé èsìn lójú méjèèjì ló dé lọ́pọ̀lọpọ̀ di mùsùlùmí ọmọ pọlọmọ ọba tó ní rọmọdánà náà ló lóṣù yòókù ó sì ní kọsọjọ ọsinmi fún mùsùlùmí nù kásílọ gbogbo ìgbà lọọ màá sílọ torí pé Ọlọ́run ọba tó dá ọ tó dá oṣù rọmọdánà ó lè pa ọ lóṣù yòówù tó bá kí ni wàá fẹ́ wí fọlọ tí wọn bá gbà pé gbèndé yá máa bẹ kí ló dé tó fi jẹ́ kí gbogbo ń tọ́ takò tọ́lọ́ ńlá ọ máa sè ogun burúkú tó ń kó lónìí ni kò ní dọ̀là wàá rí i pé ọ yẹra fún un. ìwọ́n gbà pé gbèndé alùkìyàmà ń bẹ kí ló dé tó ń bí àwọn ọmọ àlè kalẹ̀ ni kulala ọmọ àlè tó bí ní ìsìn tí lọ bí mẹ́wàá ó sì ló ń gbà pé gbèndé gbogbo àwọn ọmọ tó máa fún ọlọ́run jọ gbèndé kí ló sì ó sì gbà kí ni wàhálà tó wà nù káfẹ́yàwó tó fi jẹ́ pé zina lọ́n bá ká ọlọ́gba pípé ndé alùkìyàmà ń bẹ ó ní à apààyàn ọ mọ iye mi tó ti pa báyìí tó sì pípé ndé gbogbo wọn ní ọlọrụ jọ gbé ndé anabi ní wọn tó bá nìkan nípa àbòsí ẹni apá yóò fọwọ́ kan di orí orí ara yóò ayi rọ̀bì ìrè olúwa ẹlẹ́dàá ni sẹ́lẹ̀ àdá gbé eléyìí léèrè lima kọ̀tẹ̀lẹ̀ kí ló dé tó fi ṣekú pa mí láyé ẹ dákun sáà ti pèsè kan lọ ẹnìkan á ní òkè kan di orí rẹ̀ mú tó fún eléyìí lọ́rùn orí ò ìgbà táwọn sọ pé yà á laytana nuraddu wala nukadhibu bi ayati rabbina a ìbáṣepọ̀ lè dá wa padà ni káwọn náà dẹni tí ò ní pọ̀rọ̀ ọlọ́ọ̀ nírọ́ máa bàtà nàbí bá ti sọ̀rọ̀ fún ọ ìwọ tí kú ní sí ọ ẹnìkan ní ẹ ti ẹ gbọ́rọ̀ wọn ni yóò fọ ọkàn di orí mu yóò tún aṣọ kejì fún lọ́rùn ọrùn ọwọ́ àwọn àgbàndùkù kò ní sórí wínú tó o bá wí bẹ́ẹ̀ ò ń pọ̀rọ̀ ànábì ní rọ́ọ̀nù yín tó ṣe àwọn àti níwọ̀n náà ṣe o torí rẹ̀ láti ayé ń bì kó o tó kú tó o bá ti gbọ́ sami'na wa amanna àti gbọ́ àsìgbàgbọ́ ẹ dákun ẹni tọ́pẹ́ nìkan ọ̀rọ̀ rẹ̀ ò lójútù tó bá pààyàn mẹ́wàá ńkọ́ èèyàn mẹ́wàá wá fún ọ nìkan lọ́rùn ó kàn jẹ́ pé àyè ò ní gbà wá láti wòran náà ni torí tí ń bá kálukú kò ní jó ríran sẹ́yìn káàbá máa ké ẹ́ ìwọ nìkan dájú ni ọmọkò tó wà ṣé ọ̀daràn ló ní àbí bẹ́yìnabẹ́yìn <laughs> bóyá ọ̀daràn bóyá kò tí ìjọ daràn ni èèyàn ní ríran wò bá rọ́nà lọ ríran wò wàá ti rọ́nà lọ kí ni ìran wò torí ọgbà pípé alùpùpù yá síbẹ̀ ọmọ èèyàn tó ti tara ẹ̀rí èké tó ti fi gba dúkìá wọn ó sì mọ̀ pé gbèǹde àlùkìyà máa ń bẹ̀ ó sì mọ̀ pé ànábì sọ̀rọ̀ pàápàá ilẹ̀ ànábì sọ̀rọ̀ láti sọ̀rọ̀ tó bá jẹ́ pé òdi wọn ọwọ́ kan báyìí lọ́ọ́ bá gbà nínú ilẹ̀ nìkan nígbà àbòsí tó ó ní bí àádọ́rin ọdún lọ́lọ́run ó fi gbé ọ jìnnà sálìjànnà tó. So, ẹ sì máa pé láwọn àwùjọ tiwa kẹ́ni à ń gbalẹ̀ kìí ṣe nǹkan bàbàrà wọ́n lè talẹ̀ ẹyọ kan kéèyàn bíi mẹ́ẹ̀ẹ́dógún pàápàá alágbọ̀n bíi èkó mẹ́wọ̀n bẹ́ẹ̀ ẹni tó bá tó bá lè lura wọn tó lè lu àwọn yòókù ìnílẹ̀ ọjà máa lọ ẹ dákun torí tọ́lọ́ wọ́n sì mà láwọn agbọ̀n bíi táwa náà wà yìí wọ́n bálẹ̀ bálẹ̀ bálẹ̀ wọ́n bá ti rí pé bálẹ̀ kan lẹ̀ ilẹ̀ sì pọ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́n kàn wọ́n kàn wọ́n bẹ̀rẹ̀ sí talẹ̀ rẹ̀ ni wọn àwọn àtàdé ní talẹ wa wọn bẹ̀rẹ̀ sí sẹjọ títí jọ gbẹndà àlùkìyámà ẹnitọ́ rówó náà sí yọjà lọ gbogbo lẹ́tẹ̀ ń gba yòó fẹ́ mọ̀ pé gbẹndà àlùkìyámà bẹ́ẹ̀ owó tẹ̀ ń jẹ ọràn irọ́ lásán ẹ pé gbẹrù wọn torí pàgbára ń bẹ yín lù ú gbàǹjo. subhanallah owó tẹnìkan jìyà tó tùjọ ẹgbàá lọ́dọ̀ wọn à lù wájú ntẹmíra lẹ́gbẹ̀rún àpò wọn à ní káwọn èèyàn máa rà wọn máa rà lápò mẹ́wàá mẹ́wàá wọn náà máa béèrè ẹjọ sáàlì àwọn ọjà yẹn à má ra o má ra o nítorí pé wọn wá ń pọ ẹni tó lè ra lónìí o lè wá ń pọ ẹni tí wọn gbà táwọn eléyìí máa pé gèdè àlùkìyàmà ń bẹ ni wọn ọlọ́pàá tó dúró lọ́nà tí ń gbẹ̀gùn jẹ tó ń sọwọ́ kú dúró sí ń ọmọ kí ah pé my pikin dey for house my wife this salary is not enough ah, ah kò sí wàhálà fi ṣe ọlọ́pàá lẹ̀ ọlọ́mọ adá bá pé èèyàn tí èèyàn Sọjà náà ń gbà irú ìtàn ní ṣẹlẹ̀ ń kánú ní ìsìn tí wọ́n fi ń kó wọn òní mọ̀ kí wọ́n sọ àwọn wọn ni corruption tani ọ̀wọ́lẹ́wù gbogbo àwọn ẹrú ọlọ́run táwọn ń lọ jẹ so ní kọjá àti kẹsànwó sáwọn náà mọ̀ pé gbèndé alùkìyàmà ń wọ́n mọ̀ wọ́n gbà gbèndé àwọn apanilẹ́kúnrẹ́rìn àwọn dánadáná táwọn ọmọ kékeré ní àlùkò yàrá ń bẹ wọn mà bá wàláì tí gbogbo wa bá mọ̀ bẹ ayé yóò ti tòrò jù ẹnìkan ò ní tọ́ ẹnìkan ẹnìkan gbogbo tẹ́ ẹ mọ̀ gbogbo lérí tẹ̀sí. nígbà tẹ́ǹfẹ́ kí wọ́n yàn yín sípò téèyàn bá máa kọ̀ nǹkan lẹ̀ ìlérí mi ewé ìwé ìwé ológun náírà kò lè gbà ojú méjèèjì á ṣe báyìí á ṣe báyìí á ṣe báyìí nígbà wọn ti débẹ̀ ṣẹ́ rí wọn mọ́ àrí wọn mọ́ kódà mọ́tò wọn kọjá lẹ́gbẹ̀ẹ́ wa àmì tó wà ń bẹ̀ wọ́n ti lẹ́kìnní kan máa yọ kàn ṣe wíìn wíìn wíìn wíìn àwọn àtìláwí ní bọ́ yìí àwọn àtìláwí ní bọ́ yìí àwọn àtìláwí ní bọ́ yìí. nítorí nù títí tọdún mẹ́rin fi pé táwọn ọmọ pé gbèndé àgbè á máa bẹ wọn ọmọ wọn ọmọ. ok ẹni tó ṣe é pé ó ti ẹ̀wá débẹ̀ ń kówó jẹ́ ńkọ́ táwọn pé gbèndé àgbè á máa bẹ wọn ọmọ. ẹni tó dó lórí tí wọ́n sì ní wọ́n lọ ṣèwádìí pé owó kan wọ́n kó jẹ owó yìí ti pọ̀ ju gbogbo ọmọ orílẹ̀-èdè gbọ́ orí wọ́n sì fẹ́ẹ́ fò wọ́n á ní wọ́n lọ wádìí wọ́n ní yẹs àwọn lágbádá àti lágbádá àti tàmẹ̀dọ̀ àti dọ́là wọ́n lọ́wọ́ nínú kíkówó yẹn àṣìgbọ́n kankan pa fáìlì mọ́ sígbìndà alùkìyàmọ̀ ń bẹ̀ wọ́n gbà kọ́ dájú nígbà tọrọ ń pa àgbéǹdà alùkìyàmọ̀ fẹ́ẹ́ dé tí wọ́n lé tí wọ́n di àwọn ọ̀gbọ́n so ẹ dákun tó bá yẹ pé abágbà pé gbẹ̀ndẹ̀ àlùkè àmà ń bẹ tí wò ó sunu lé rẹ ẹnìkan akọ ọmọlé pé gbogbo tó bá ní oko wa tí lóyún gbà pé gbẹ̀ndẹ̀ àlùkè àmà ń bẹ ọgbà kọ mà pé kí ni gbẹ̀ndẹ̀ àlùkè àmà kí ni akọ fọmúra rẹ wọn jẹun ẹ lọ gbẹ̀ndẹ̀ àlùkè àmà yóò gbóná ọkọjà bá ń ṣe torí ẹ jẹ ká túbà lọ sọ́dọ̀ Ọlọ́run ẹ jẹ́ ká máa rántí pé àwa ò sí ń jọkàn àtúní sí máa ń jọkàn àwa padà wá máa bẹ bíbẹ tí ò ní tán tí ò ní tán sínú gbádùn àbí tí ò ní tán sínú yà Ọlọ́run gbádùn ni kò ṣe tiwa o torí ẹ gbẹndẹ alùkìyàmà ń bẹ jama gbẹndẹ alùkìyàmà ń bẹ ń sì ń bọ kódà kò tọ́ wa àwa tá a jẹ́ èèyàn láti máa sọ pé kò sí kò tọ́ wa torí pé àwọn gan fúnra wa àmọ́ra wa iye ọdún tó jẹ́ láyé minus ọdún kan àbí plus ọdún kan ṣáájú kún tó bí ọ kí bàbá rẹ tó pàdé ìyá rẹ níbo lọ wà ṣé kálukú wa mọ ibi tá a wà ní kò síbò sílé káàkiri ọpọlọ rẹ tó tó pé ok tẹ́mi wá níjà rẹ ibi bàbá ló pè mí pé ọ́n bọ̀. so àwa ò mara wa ọlọ́run bá ló ní ká máa bẹ ó sì tún ràn wá lọ ó ní ká máa bẹ ń bẹ dáadáa ọlọ́run bá yìí ó yá wa ní ayé yìí gbé dìgbà kan tásìkò bá ti tó wàláì ní tí ó dá wa dúró sí bẹ́ẹ̀ sunkún bẹ́ẹ̀ sunkún ẹni tó ti kú ti kú lẹ́yìn rẹ̀ ṣé ó yẹ kó wá wà lọ́pọlọ pé ó ti lọ gbénu. àpẹẹrẹ kó sí lọ́pọlọ wa torí pé ńgbà tí àwọn ọ̀mára wa ọlọ́mọ ibi tá a wà lẹ́yìn ìgbà tá a mara wa tá a tún á sí ma fọlọ́n wa ní ma tá a wà lọ lẹ́yìn rẹ̀ ẹ sílẹ̀ fọlọ́n da wa ọmọ kò sí kankan kíní kan lásán ni wàláhì ọ̀rọ̀ ń gọ̀ mara àgọ̀ lásán ọmọra rẹ ọlọmọ tí ń bọ̀ kò ní wá. torí ẹ̀ irú rẹ̀ làwọn ẹ̀kọ́ tí wọ́n máa kọ́ àwọn ọmọ even ní university level ẹ̀kọ́ tó jẹ́ pé kò ní ìtumọ̀ kankan wọ́n Islam ti dáa akwụkwọ jù Islam jọ là ń islam jọ gbogbo rubbish nonsense polish tọ́wọ́ àánú rẹ̀ wọ́n dànù ìdí tí wọ́n sì fi dànù torí pé yóò mú ọ pé kò sọ́lọ̀ àmọ́ gbàdọ́ pé dọ̀tí làwọn ń gbé ká ọ pé sún òyìnbó lásán bí wọ́n máa kó nǹkan logic wọ́n á bá débi pé kò tiẹ̀ sọ́lọ̀ ẹgbọ́n ti dìrìn màálù kọba amẹjẹ ti dìrìn màálù kò sọ́lọ̀ ìwọ sì ń rọrọ̀ sọ kò sọ́lọ̀ ìwọ sì ń bẹ̀ ẹ́ kọ̀sọ́lọ̀ ayé sì ń bẹ ọ̀dájú kọ́ mi èèyàn ponú púpọ̀ wọ́n á àwọn free thinkers àwọn kan ronú láìsí bírèkì wọ́n ronú láìsí bírèkì kò sí tàbí ṣùgbọ́n wọ́n padà já sẹ́nu tírélà ni torí di eléyìí ìgbéǹde àlùkìyà náà ń bẹ̀rù ìgbéǹde àlùkìyà ń ọta yọ ọpọlọ rẹ sílẹ̀ sọlọ sátì gbàgbọ́ pé mbẹ bí a bá gbàgbọ́ kò pé kó dé kásìkò rẹ̀ ó tó dé bá a bá sáì gbàgbọ́ kò pé kó pẹ́ sígbà tí ó dé àsìkò tí ó dé náà ni ó ṣe kíni ni ó dé kódà anábì sallallahu alaihi wasallam ti sọ fún wa ọjọ́ wo gan ni ó dé ọjọ́ júmọ àná ọjọ́ júmọ àná nànàbì sallallahu alaihi wasallam sọ pé tó bá ti di gbogbo ọjọ́ júmọ ẹ̀rù máa ba gbogbo ẹ̀dá tọlọ ń dá wọn máa sá sókè sódò ni ni wọn máa ṣe hílà yìí lọ kọ́ má jọ pé òní lọ́jọ́ tọ́jọ́ pè àfihàn àfàlìjànú nìkan àwọn ọ̀dájú kálukú àwọ̀ ọ̀dààmú pé kò sí tí ó wà bẹ́ẹ̀ lọ́mọ èèyàn ń ṣe ṣùgbọ́n gbogbo àwọn ẹranko gbogbo àwọn ẹyẹ oko gbogbo àwọn ẹja gbogbo àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dá inú bẹ̀rù wọn wà tọ́jọ́ júmọ̀ àbátìdé pé kọ́ mọ́jọ́ ṣùgbọ́n àwa kìnnì ṣé júmọ̀ àlàdéhùn tá a ṣe ó kà á pàdé lago mẹ́ta <laughs> ọmọ èèyàn ọ̀dà ohun òrónú pé báyọ̀ lè jóni ọjọ́ bá walau tara idh wuqifu ala rabbihim tó bá tiẹ̀ jẹ́ pé wà nábì Muhammad sallallahu alayhi wa sallam ọba tiẹ̀ tún rí wọn ni lásìkò tá a dá wọn dúró níwájú Ọlọ́run àwọn kèfèrí múnáfíkì wọn yẹn àsìkò tí a mú wọn dúró síwájú Ọlọ́run ọba wa tá a sè wọn mọ́wájú Ọlọ́run tó. So, قال أليس هذا بالحق ọlọ́run máa bí wọn níbèrè ẹni tí ó ń kàn wọn lábùkù ìbéèrè tó ṣe pé èsì rẹ̀ ò lè jẹ́ nǹkan míì ju bẹ́ẹ̀ ni lọ. أليس هذا بالحق ǹjẹ́ gbèǹdé àlùkìyàmà náà ní ìsinsìnkì wá sòdodo máa ẹni kò sí kò ní í dé alaysa hadha bil haqq ẹgbọ́jú ẹnujú nù kìí sọjọ́ ayé la wà má ìgbéǹde al-qiyamah àmọ̀tẹ́ ní kò sí lélẹ́yìí tí kìí sòdodo má ráàyè àbùkù ni àbùkù ni bí ẹni tẹ̀ ń jọ ń fa wàhálà ni ọgbàlẹ̀ mọ́ ọlọ́ ọ wá ní. ó ṣègbèrún ọdún pẹ̀lú ògo ọlọ́run máa gbalẹ̀ mi padà náà ni wọ́n á ṣẹjọ́ ṣẹjọ́ ṣẹjọ́ títí ọlọ́run ní kílẹ̀ rẹ̀ ọ́ padà ẹ wá pàdé lẹ́nu ọ̀nà ilé ẹjọ́ sọmọ pé nu tiẹ̀ ń dùn <laughs> àsìkò tí nu nu tiẹ̀ ń bàjẹ́ torí wọ́n ní mọ̀sọ̀ ìbùkọ́ omi عند قوم فوائد àdánwò àwọn kan àǹfààní àwọn míì ẹ wá padà wá ní salamu alaykum ṣé yọ dà o <laughs> pé mo wí fún ọ ńjọ́ sí àbí ń wí fún ọ ọ̀rọ̀ tí mo sọ ńjọ́ sí ṣẹ àbí ọ̀sẹ̀ sọmọ pé òretí èsì àbọ̀ òretí kó pé ọ̀sẹ̀ à ọ̀retí èsì àbùkù ni. ìyẹn ni pé ìbéèrè tí ìdáhùn rẹ̀ ò lè jẹ nǹkan mi àfi bẹ́ẹ̀ ni nítorí mo wíjọ pé bó ṣẹgbẹ̀rún ọdún ilẹ̀ mi padà ọ̀sẹ̀ àbí ọ̀sẹ̀ á àbùkù ńlá ni ìyẹn ni pé kó o ti mà kó o ti gbà látọjọ́ tó ti pé gbẹ̀ndẹ̀ alùpùpù ní kò sí náà o pọ̀ sílé yìí èso òdodo báyìí àwọn kan nínú àwọn tó ń ṣe tàwé nínú tafsir al-Qur'an àwọn ni walaw tara idh waqifu ala rabbihim ike ìbá ti kó orí wọn ni ìrẹ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam idh waqifu inda malaikati rahman ike ìbá ti kó orí wọn ni nígbà tí wọ́n kó wọn dúró síwájú àwọn màláíkà àà ah, ah. màlẹ́kà ọtọ ọlọ́run ọtọ edu wuqifu ala rabbihim lọ́lọ́run sọ pé tí wọ́n kó wọn dúró sí ọ̀dọ̀ ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run kìí sọ̀dọ̀ màlẹ́kà tàwíìlì nù tàwíìlì ń bọ́ọ̀tì eléyẹn yíyí síbòmíì tí ọtọ kà sí ni àbí òye wa tó eléyìí alùsùnà bí nǹkan bá ṣe wá wọn tùmọ̀ lákòókò tá a kó wọn ró tá a ṣe wọn mọ́ ọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́ ọmọ wa sọ fún wa àwọn tí wọ́n sọ pé táwọn mọ̀lẹ́kọ̀ ọmọ sọ fún wa ọlọ́run sì ní tó wọ́n sọ fún wa. qala alaysa hadha bil ọlọ́run ní ṣe eléyìí wá sòdodo má bí jọ̀pin tàbí àmà náà ni o. qalu bala wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ tiẹ̀ má dáhùn torí ó ti hàn ó ní bẹ́ẹ̀ ni lédè lárúbáwá tẹ́ bá bí ọ léèrè pé àlẹ́ ìsà àlẹ́ ìsà ni wọ́n fi bí ọ léèrè tí ìdáhùn tó bá jẹ́ bẹ́ẹ̀ ni bàlá lọ́sọ̀ tí ìdáhùn bá jẹ́ bẹ́ẹ̀ kọ́ naam lọ́sọ̀ tó bá yẹ pé wọ́n tún fẹ́ parọ́ wọn tí wọ́n máa pa ni àlẹ́ ìsà hàdà bil haqq tọ́lọ́mí wọn pèsè ìjọ́gbìn alùkìyàmọ̀ kọ́ ìní sékè pọ̀ àdòdodo báyìí tí wọ́n bá ti fẹ́ parọ́ wọn sọ pé kíni naam bẹ́ẹ̀ ni kìí sọ. sòṣùgbọ́n kò sí rọ kọ́ọ̀lù bẹ̀lẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni onílọ́jọ́gbìn alùkìyàmọ̀. أليس الله بكاف عبده tí ọlọ́run ọba ọ̀wá tó lẹ́ni tí ó tu ẹrú rẹ̀ bí tọ́ba ṣe dáhùn rẹ̀ ó ní kíni bẹ́ẹ̀lẹ̀ bẹ́ẹ̀ni tọ́ba sọ naam èèyàn di kèfèrí o kó lọ́n sànù wa tọ́ba ti gbéde kan yà gbẹnu lọ. gbẹ alaysa Allahu bikafin abdahu ọba naam ẹ ó ọlọ́run ò tó ò tó ẹrú o ọba di kèfèrí. ó ah naam ṣebí bẹ́ẹ̀ ni ni láà oníbẹ̀ẹ́ níbi ti kọ wa torí ẹ̀ tó fi fi béèrè àbí àmà tó fi béèrè gbogbo ẹ̀ láwọn tó bá jẹ́ bẹ́ẹ̀ ni naam. ọbẹ̀ rí nǹkan tí wọ́n ti bá wa bẹ́ẹ̀ wọn tún á dáa bẹ́ẹ̀ wọ́n rọ bínú àfiwọ́ lọ́n búra bẹ́ẹ̀ tá ń bí pé kí wọ́n tún so rí i pé àlọ́ dájú ẹ̀sìn ní wọ́n dá pé bẹ́ẹ̀ ni òní náà lọ́jọ́ náà kọ́dà búra قال فذوقوا العذاب ọlọ́run àti tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ máa jìyà so ìyà ìyà tí ó jẹ yín tẹ kọ lẹ́tà sí wọn ẹ máa jẹ́ nsì bima kuntum takfurun nítorí àìgbàgbọ́ tẹ gbélé ayé sí báà níbẹ̀ yẹn sababiyya báà níbẹ̀ yẹn sababiyya báà yẹn tọ́ka sí sábàbí tí wọ́n fi jìyà sábàbí tí wọ́n fi jìyà torí pé wa ma rabbuka bi dhallamin lil abid ọlọ́run bá isa bò ṣiṣẹ́ rú kí ló dé tí ìyà fi jẹ wọ́n nítorí pé wọ́n ṣe kèfèrí sọ́lọ̀ ọlọ́run á ní qad khasira alladhina kadhabu bi liqa'i llah dájúdájú gbogbo àwọn ẹni tí wọ́n pe pípàdé ọlọ́run ọba nírọ́. gbogbo àwọn tó sọ pé kò sí gbẹ̀ndé alùkìyàmù wọn ò ní gbé wa dìde lẹ́yìn ikú kò sì sí ẹ̀san kankan lẹ́yìn ikú kọ́dọ̀ khasiru àwọn eléyìí sọfọ ṣòfò ọlọ́run ni wọ́n ṣòfò wọ́n ti eléyìí ń lọ́jẹ́ bẹ́ẹ̀ nítorí pé téèyàn kò ní gbọ́lọ́ngbọ́ torí nínú gbọ́lọ́ngbọ́ náà ní ká gba ìgbéǹde àlùkìyàmà gbọ́ ẹni tí bá ti gbàgbọ́ pípéǹde àlùkìyàmà lẹ̀ gbogbo tí wọ́n á ṣe tí wọ́n fi jìyà jọ pípéǹde àlùkìyàmà kò ní rántí ṣe kankan bẹ́ẹ̀ so òun gangan gangan ló ṣòfò torí pé ọ̀nà téèyàn gbà téèyàn fi sórí rẹ téèyàn fi sórí ibú ó ti filẹ̀ torí ẹ̀ má fi ṣàwàdà o. wọ́n fi bá wọn dá para o kò sí gbẹ̀ǹdé o kò sí a ẹ bá sọ bẹ́ẹ̀ yàn mí tí ó sọ kẹ́hìn tí ó fi kú ọlọ́ni wọn ti ṣòfò àwọn ẹni tí wọ́n pe ìgbẹ̀ǹdé àlùkìyàmà nírọ́ kọ́dà tí wọ́n bá ń ṣiṣẹ́ ìgbàgbọ́ òdodo tí sì ní kò sí kankan tún igbó kátó wá pẹ́ni tí ò tiẹ̀ ṣiṣẹ́ ìgbàgbọ́ òdodo tó sì ní kò sí حتى إذا جاءتهم الساعة بغتة orí pé wọ́n ń pè pé ndé alùkìyàmà nírọ́ iná ni ìgbéǹde ó dé bá wọn lójijì wọ́n ní wọ́n pè gbéǹde alùkìyàmà ní asáà bí ìgbà tí wákàtí kan ní gbéǹde wákàtí kan nítorí lè sọ̀rọ̀ àtẹlẹ́sà rẹ̀ fi hàn nítorí pọ́lọ́ wọn bó tètè ṣe ìdájọ́ fáwọn ẹrú nínú ẹ̀ tuntun bá ṣe wò pọ́jọ́ yẹn gùn. títí tí gbèǹde alkiyama fi wá bá wọn lójijì ọba wọn lójijì nítorí pé wọn ò lérò pé ń bọ̀ sọ́bàlá ti sọ pé la ta'tihim illa baghta gbèǹde alkiyama ní dé bá wọn àfi lójijì òjijì ni ó dé bá kálukú torí ẹ̀ títí tí gbẹ̀ndẹ̀ àlùkìyàmà bá wá dé báwọn lójijì. قالوا يا حسرتنا وما ذكر ẹwà yìí àbá máa wá ẹwà yìí àbá máa wá tí wàá bá wá ó dé ńgbà tó dé ọ̀kánkán orí ló ti bá wá يا حسرتنا ẹwà bá máa wá ẹwà yìí wá lóde ala ma farratna fiha lórí ọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀ǹhẹ̀ tá a fi mú gbèǹde àlùkìyàmà òdòdó mọ́ lọ lónìí. àkàkún àsìráre anìkíní ń jẹ́ bẹ́ẹ̀ kò jẹ́ a ṣiṣẹ́ lẹ́dẹ̀ẹ́ tí wàá bá wa. على ما فرطنا فيها lórí àìkásí lórí àìfipin tí ó dé subhanallah sọ ayẹ gbàdúró dijọ jọta kábàámà ìpè àbátí mà tágbàgbọ. وهم يحملون أوزارهم àwọn ni ó ẹrù ẹ̀ṣẹ̀ wọn o oh, ẹrí nǹkan mẹ́rin nobody will carry on your behalf ìwọ ló ẹrù ẹ̀ṣẹ̀ rẹ kó tètè ká lọ anybody nítorí gbélé ayé ṣe ìwọ ló lọlọ lọ́lọ́run sọ fún ayé ọlọ́run ẹlẹ́dàá ló ń sọ̀rọ̀ yẹn nítorí pé wala taziru waziratun ara ẹrù kan nírú tẹlómi alùpùpù ọlọ́wọ́ sọ pé kéétì ẹ̀sọ́rí ni wọ́n gbé sí tábà pé ọ̀kan nù wọ́n sọ pé èmi kì gbẹ́rù sórí àbí orí tí mo gbé sí ọ̀yọ̀bọ ni kò ní wọ́n ala zuhurihim ẹ̀yìn wọn wọ́n fi pa oníkàlùkọ́ pa ẹrù ní ò ní bọ́. ọlọ́run fi wọ́n wú ẹni tó ru ẹrù ẹ rí i pé ní ìgbà tí èèyàn bá ní agbára dáadáa àwọn tí máa ń ru àpò ẹ̀wà yẹn ẹ pé kò ní gbé sórí ẹ̀yìn ní ò gbé pé ẹ̀yà lọ́nà àwọn ọ̀lẹ ní máa gbé sórí sàmà ń bi tí agbára wa yóò gbé sẹ́yìn ni tòlẹ́yìn sì ṣe kánkó látàrí pa àti gbẹ́rù gbẹ́rù gbẹ́rù gbẹ́rù gbẹ́rù kí ṣe rú tiẹ̀ náà nìyẹn o tán. ẹ̀yin lẹ́rù o ẹnìkan oníbọ̀ rú ọ àwa sọ pé wọ́n rẹ́ nìkan wá bá yín rú o kò sí o bíkọ́ sínú gbogbo òwe tí ọlọ́run sọ kalẹ̀ ọlọ́run ti fi hàn arọ ẹrù ẹsẹ̀ kan ní irutẹ lómi bàbá ò ní irutọ ọmọ ọmọ ò ní irutu bàbá Jésù ó sì ẹ ìwọ bíi tani ẹjẹ tètè múra kò múra kò lọ o lọ náà ló fi rù ú. ìwọ náà sì ti mà wàhálà ìwọ náà mà ń rẹ jẹ ni ẹ rí i pé gbogbo ìgbà ni wọ́n tún máa bèrè ẹjọ́ ṣé pé ẹ sọ pé olùgbàlà máa ṣe méjì ni ọ̀ èṣù ló fẹ́ wọnú gbèsè ayé rẹ yẹn. kò sẹ́ni tí ó rù ẹrù ẹ wọ́n ló rù ìlú wọn náà rí lọ́jà àbí òye àwọn tó kéré sí ọlọ́jọ́ orí tí wọ́n wò pé wọ́n gbà lọ́wọ́ rẹ̀ tó bá ti lè gbé tiẹ̀ báyìí yóò tẹsẹ̀ márùn ún gbà yóò máa sọnù rẹ̀ pé kí ni sí òrí pé mi náà gbọ́ mo gbé tèmi kódà tó bá tún sọnù kò tún ní dùn mọ́ tó yóò tún máa sọ àbí ńgbà tó lu ọ̀gọ̀ èmi gbé tèmi tó abọ́ gbé tiẹ̀ mọ́ gbọ́n <laughs> láti ayé ní subhanallah torí pé ń jọ gbé ní alùpùpù yá mẹ́ni kò dípò kó a máa gbé ẹ bàbá bàbá gba tiẹ̀ bàbá wo bàbá wo kọ́dà tún ti mú àwọn kan tún wà tó yẹ pé wọ́n tún ru ẹrù ẹ̀sìn àwọn ẹlòmíì pẹ̀lú tiwọn àwọn tí wọ́n bá sì lọ́nà wọ́n tún ru tiwọn mọ́ tiwọn yìí ṣe pé ẹrù ẹ̀ṣẹ̀ tiwọn wọn kò ń irú ẹ̀ṣẹ̀ táwọn onítìyìn dá táwọn rù ká wọ́n tún fi kún tiẹ̀ bàbá ọmọláńkè ni ó ti gbé tiẹ̀ ó tún gbé tẹlómìí. irú tẹlomi tó sì lọ́nà àwọn ẹni tí máa ń sìyàn lọ́nà nù ọlọ́run kọ́ sànù wa. gẹ́gẹ́ bó gbaru ládé ẹni tó nama. mà bẹ́ẹ̀ náà ni wọ́n gbaru ẹni tó sì lọ́nà gbogbo àwọn aṣíwájú ti sì ní lọ́nà nù Ànábì sallallahu alaihi sọ pé ọ̀rọ̀ wọn ló lẹ́rù jù lórí wa àwọn àìmà àwọn aṣíwájú táwọn ti sìn náà tí wọ́n ń sìyàn lọ́nà fẹ́ràn pé wọ́n pọ̀ lónìí wọ́n ti sìn náà yóò tún sìyàn lọ́nà kílẹ̀ ṣé èèyàn lè gbómi pàdé nù náà ni nílé ẹni tó sìn náà kílẹ̀ ṣẹ́ bá ń bẹ̀ àwọn ìsìn náà kanṣukanṣu náà ni ànábì lọ́rọ̀ wọn bọ̀ lẹ́rù lórí wa ẹ̀rí pé gbogbo ẹni tó sìn náà ní ìsìn lè má mú kan bẹ́ẹ̀ wájú tí ń àwọn ká àbí bẹ́ẹ̀ kọ́ ni. gbogbo ẹni tí ò ríran lèmáàmù kan fa àwọn lọ kòtò gbogbo àwọn tó sì ríran náà ka kan fa àwọn náà tọ ètò bá wu ọ́ o mú fẹ́ ẹrù irú àwọn tó bá sì lọ́nà tọ ọlọ́ni wọn ó ẹrù ẹ̀ṣẹ̀ wọn. alẹ́ sáà máa zero gbọ́ o ah! ẹni tí wọ́n rù lẹ́rù ẹ̀ṣẹ̀ wọn ó àpò ẹ̀wà mọ́ ní òru àpò èlùbọ́ kódà bó ṣe láǹfún lèèyàn bá rù wọn máa jẹ ìwọ wá ru ẹrù kíni ẹrù ẹ̀ṣẹ̀ ok ẹnìkan lu ọgọ́rùn ọdún láyé lórí ẹ̀ṣẹ̀ ẹnìkan sì lu ogún ọdún láyé lórí ẹ̀ṣẹ̀ ẹrù ta ni ó pọ̀ jù náà ẹnìkan lu ọgọ́rùn ọdún láyé lórí ẹ̀ṣẹ̀ <clears throat> <laughs> ẹnìkan lo ogún ọdún láyé lórí ẹ̀ṣẹ̀ tálẹ́rù rẹ̀ ọ̀pọ̀ jù náà tọlọ́gọ́rùn ọdún ó pọ̀ jù títa ni ó wúwo jù ó ọdún ó wúwo jù lọ torí àwọn ẹsẹ̀ tó ń so àmọ́ eléyìí bó ṣe jogún ọdún a ọ̀sẹ̀ tó one thousand ti eléyìí mo rò pé yíwa kálukú bí iṣẹ́ rẹ̀ bá ṣe rí kì í sọdún àmọ́ kọ́dún ó gùn fún yà ọ̀nbẹ lára kẹ́mi èèyàn ó gùn kọ́ máa ṣiṣẹ́ bú ẹ̀mí rẹ̀ gùn fún yà mí ẹlòmíì ti jẹ́ ni ọlọ́run títí ó fi pọ́gọ́tọ̀ ọdún àti bẹ́ẹ̀ lọ́ba dọ̀tọ̀ ọlọ́ ìgbà làwọn tó ń retí nìsín káwọn máa jayé nìyí káwọn máa hùwà ọ̀daràn ni ọ̀rọ̀ tọlọ́run òṣètò ọlọ́run ẹ̀dákan ìfilẹ̀ kọ̀ bá wọn má lórí ibú bá bẹ̀rẹ̀ torí ẹ̀ tá a máa ń tọrọ ẹ̀mí gígùn á máa pé lórí dáadáa lórí ẹ̀sìn Islam torí ẹ̀ lànà bisalòlá àbísọ̀lá wọn bí léèrè wọn ni man khayru hadhihi al-ummah tálẹ̀ ń tó lóore jù nínú ìjọ yìí ó ní man tala umruhu wa hasuna amaluhu náà lẹni tí iṣẹ́ rẹ̀ sì rẹwà jù wa man sharru hadhihi al-ummah tálẹ́ńtò burú jù nù jọ yìí ó ní man tala umruhu wa qabuha amaluhu ó náà ní gbogbo ẹni tẹ́mi rẹ̀ gùn ṣùgbọ́n tí rẹ̀ ọ̀dà torí iṣẹ́ yẹn lọ́jà o ká máa yẹsẹ̀ wa o tàbá sì lè apply ẹ̀kọ́ tí Umar fi kọ́ ayọ̀ dà púpọ̀ ó ní hasibu anfusakum qabla an tuhasabu ẹ máa ṣèṣirò fúnra yín kọ́ lóun tó ṣèṣirò fún yín o ojoojúmọ́ ayé ẹ máa ṣèṣirò fúnra yín wazinuha bil qistas al mustaqim ẹ sì gbéra yín lórí òṣùwọ̀n òṣùwọ̀n tí ì torí ẹ̀jọ̀júmọ́ ká tó sùn ká máa bira wa lónìí iṣẹ́ rẹ mélòó mórí sí lẹ́gbẹ̀ẹ́sẹ̀ bù yóò jẹ́ kí n lè tètè máa túbá lójoojúmọ́ ń sì máa òdiwọ̀n tí mò ń túbá sí bẹ́sẹ̀ mi ṣe pọ̀ tó torí rere wa kò dájú kó tó nǹkan lẹ́gbẹ̀ẹ́ aburú tí kálukú ń ṣe ìgbà tá à ń bá wa ronú lójoojúmọ́ tá à ń ṣèṣirò fúnra wa pẹ̀lú ògùn ọlọ́njọ́ tá a bá kú àbá máa wọ̀ ní àmì tí wọn bá jókòó tẹ́tẹ́rẹ́ wọ́n ẹni tí ń tajà ní wọ́n máa fi ṣírò sí. Si bí wọ́n ṣe ń pawó wọn náwó bí wọ́n ṣe ń pawó wọn náwó ń bóyàn lówó bí wọ́n bá kọjá wájú rẹ̀ ẹ wàá mú búrẹ́dì fáwọn ọmọ ẹ mú bisikíìtì ẹ ṣe kínní. wọn ò sì ṣírò sí níjọ́ tí ó ti wá pẹ́ níjọ́ tí wọ́n ò ṣírò gbogbo ọjà ti fìdí rẹmi ní ọba máa pé ṣé ìsìnkú wọn ná ànábọ̀ fún ta ló ń ṣe ta ló ń ṣe kínní ah, ayé èyàn sì fẹ́ ara rẹ̀ ṣe ara rẹ̀ kó bú ẹlòmíì bọ́mọ èyàn ṣe rí nù sàmítà máa ti ń ṣèṣirò fúnra lójoojúmọ́ so wàláì téèyàn bá kú yọ kábàámọ̀ àmọ́ kò ní pọ̀ torí ẹ̀ta bá ti fẹ́ sùn lójoojúmọ́ kárì wáyà ọpọlọ wa mo ti jí lónìí kí ni mo ṣe kí ni àti ni mo bú lágbájá o mo sọ̀rọ̀ lágbájá lẹ́yìn o so salamu alaykum gbé lẹ́ẹ̀kan náà salamu alaykum alaykum salam mo ní kí n sálámà sí yín kí ó tó dọ̀la so ẹ torí tọlọ́run gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ṣẹ̀ yẹn ẹ dákun mi tẹ́ ẹ mà àti tẹ́ ẹ mà mo foríjìn mo yí ọ pé mo ní kí n kí yín ni sẹ́wọ̀n kínú rẹ̀ ó kọ́kọ́ dùn náà ẹ mọ á tún ní kí n sọ pé tó gbogbo ẹ̀ṣẹ̀ à ń ṣẹlá gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ṣẹ̀ yẹn àti tí mo mà àti tí mà àti tẹ́yìn náà pé sàlámù àlékún mo tún lẹ́sẹ̀ tí wọ́n bá sẹ́ ṣeéṣe kó pé mo fẹ́ ma díẹ̀ nú àwọn so wọn náà máa jìnnà sí tún mú ọ so báyẹn ha mo ní yan lónìí ìyàn kò tó sùn yẹn ni kò tí ń ẹrù rẹ mánu àbí ẹ̀yọ ha mo ní máa bu bàbá alágbájá two thousand ní ìsìrántí fún wọn má ok kò nídìí kọ́ máa lọ ká ọmọ lílá o ọ wà fi owó ìsúnáńgílò ọ kọ síbẹ̀ pé bàbá alágbájá mo fẹ́ fún ẹ bàámà tí wọ́n bá kú kẹ́ fi sọ́ọ́ sí wọn tọba sì ti sèwà tílẹ̀ bá ti má kó tètè wá wọn kàn torí pé tí ọba tún ti pọ́pẹ́ àníyàn ó yí padà ó ṣeéṣe kí àwọn sọ pé kọ̀sọ́ bẹ́ẹ̀ lé pé à ńgbà tó wọ́n bẹ́ẹ̀ dákun lọ ẹ lọ́ọ́ ra bẹ̀ pẹ̀lú lé à so kíákíá náà la nabi sallallahu alaihi wasallam sọ pé khayrul birri ajiluhu ètò lóore dunu sẹ́ẹ̀rì lẹ́tà tètè yára sí torí tó bá pẹ́ à nǹkan mi ọba torí ẹ̀ tẹ́mi rẹ bá gùn tíṣẹ́ rẹ bá dá wọ́n sórí rẹ o lẹ́yìn rẹ lọ́lọ́wọ́ bá wá sọ fún wa tá a bá mọ̀ kí ni pàápàá ilé ayé ìjà kí ni ilé ayé ìjà mọ̀ ọlọ́ni wa mal hayatu dunya illa la'ibun wa lahu ilé ayé yọ jama kankan bí ìbá ṣe eré àti àwàdà eré àtàwàdà lásán lọ́jẹ́ ìyẹn ni pé lẹ́gbẹ̀ẹ́ alùkìyàmà ayé tá a wo wọ́n mọ́ tá a wo eyín mọ́ tá a fi ọjà mọ́ alọ́ yìí ọlọ́ni kò jama kankan eré àtàwàdà lásán ni àti ẹ̀fẹ̀ lásán ni kò kankan. وللدار الآخرة خير للذين يتقون ọlọ́run ni mo búra o ilé ti gbẹ̀yìn òun ló lóore jù ṣùgbọ́n fún ta ni fáwọn ẹni tí ń payọ̀ lọ toró ni ó burú jù fáwọn ta ni fáwọn ẹni tí ó tẹ̀lé tọ́lọ̀ so ọlọ́run ọba tó bá sọ̀rọ̀ tẹ́ bá ṣe àkíyèsí rẹ̀ dáadáa rí i pé kò sáfikún kọ̀ọ̀kan sọ wípé ilé ti gbẹ̀yìn ló lóore jù à ah. ló <laughs> burú jù fáwọn mi ta ló wá lóore jù fún àwọn ẹni tí ń pààyàn ọlọrun. o sì lè jẹ́ ẹni tí ń pààyàn lọ ti ẹni tí ń tẹ̀ láṣẹ rẹ̀ tí ń jìnà sí tó lo mùsùlùmí nù ilé ló lóore jù fún wa bó ti ṣe wá lóore fún wa ta ló fẹ́ tètè lọ kálukú dákẹ́. tí wọn bá ní dájú sákánì tí wọn bá kú àlùjáná lọ́nlọ́ ok ẹ dákun àwọn project kan wà àwọn ẹ so ẹ jẹ́ àparí àwọn eléyìí inṣàlá ń bọ̀ báyìí àkókò padà lọ náà ni àbí ẹ̀kọ́ ni so <laughs> torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn anábì ọlọ́ọ̀gá kìí sàwọn tá a jẹ́ mẹ̀kúnnù burúkú wọ̀nyí anábì Ibrahim aleyhisselam ńgbà tí ikú ní ọlọ́ọ̀ni kì mẹ́mìí wa ọwọ́ aláwòrán yẹn ọlọ́run ní kí n má mi wọn ẹ èmi Khalilur Rahman èmi tó ti pọ́ lọ́wọ́ bá ọ fẹ́ràn mi dé góńgó ìfẹ́ ọlọ́run náà sì wọ gbogbo ààyè lọ́kàn tèmi débi pé kò sáyé ń bẹ̀ láti nífẹ̀ẹ́ lómi mà èmi wá ní kù nàníkà kú wá sọ pé ah nígbà tí wọ́n jẹ́ Khalilur Rahman bóun ni Khalilu ṣe lè máa sá fún Khalilu rẹ̀ àbẹ́ẹ̀rí bẹ́ẹ̀ wọ́n lọ́lọ́run fẹ́ràn rẹ dé góńgó ìfẹ́ ọlọ́run sì ti kún gbogbo náà ọkàn rẹ náà kò sá o sì wá lè máa sá fún ọlọ́run bẹ́ẹ̀ mú mi lọ. torí pélé ayé asọpẹ́ni tí ń jìyà jù ọ̀fẹ́ kú ni pẹ́ni tí ń gbádùn jù àwọn tó wá wà láàrin kọ́ à ìgbádùn ọjọ́ kan ìyá ọjọ́ kan ẹ Nabi Musa alayhi àlékà kú náà wá bò náà láwùrín yẹn ọlọ́run ní kí n mú ẹ̀mí ẹ̀ wá anábì musa ọ̀sẹ̀ mẹ́ni kò sí méjì ìgbà tí ló dé o ibi tí inú bí anábì musa dé ojú màlẹ́kà kú yọ sọmọ kí ìbínú ìbínú tẹ́ bá fi ìbínú gbáyàn ìgbà tí wọn ti gbóná jù ọgbà ní etí ojú yẹn sì yọ. màlẹ́kà kú wa mú ojú lọ ó mú lọ sọ́dọ̀ ọlọ́ọ̀bẹ ọwọ́ aláwòrán èèyàn wọn àmú tí Musa ṣe ni ọlọ́run ti mà tẹ́lẹ̀ náà rẹ dá ojú padà ọlọ́run kọ́ lọ padà bá kò síbi tí èèyàn gbà tún padà lọ bá kò kú ni sọ fún kó lé ara awọ kó lé kí ni kí ló kó wọn á ka irun tó wà ní abẹ́ ọwọ́ rẹ̀ tó fi léwu a fi fún lọ́dún kọ̀ọ̀kan sí i thousands báyìí ó ti millions gan tó a fi fún un kó lò lẹ́yìn rẹ̀ pé ó kù náà ànábì musa ńgbà tí màlẹ́kà kú sọ fún un ó ti wá ṣàkíyèsí Ibn Taymiyyah ní kò mọ̀ lákọ̀ọ́kọ́ pé màlẹ́kà kú ni nígbà tó ti ṣe tó tún padà lórí pé ẹ eh, lóòótọ́ ó ti wá ṣe làákà ẹni sí pé ẹ eh, mo gbá ojú mọ̀lẹ́kà kú ojú sí yọ so mọ̀lẹ́kà kú ẹni ọlọ́run ní kọ́ ẹ fọwọ́ lé màálù lẹ́yìn iye irun tó bá wà ń bẹ́ o ẹ ṣe yọ ọdún yìí ànábì musa pé lẹ́yìn rẹ̀ ń kọ́ ẹ tún kú náà ni ní ọ̀dà máa kúkú mẹ́mì mi lọ ní ìsìn tó gbogbo èèyàn kò sẹ́ni tó fẹ́ kú kò sí àzìlẹ̀ wà lẹ́jẹ̀ náà náà ní ìgbà táwọn Yahudi pé àwọn ni awliya Allahi àwọn lẹ́ni Ọlọ́run wọ́n tún ní abnaa Allahi làwọn wa ahibba'u ọmọ Ọlọ́run ẹni tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù kò burú ẹ tọrọ kú ẹni Ọlọ́run ó yẹ kó tọrọ kú báyìí ẹ à <laughs> pé kò àwọn náà ti torí ẹ ìgbéǹde alùkìyàmà olólórí jù sáà ti ń payọ Ọlọ́run o afẹlẹ ta o Ọlọ́run ní abẹ ìsìn làákàyè wàláì tá a bá ṣe làákàyè bẹ wípé gbèǹde ọ̀hún lọ dáa ju bíi lọ torí pé ìyẹn sáwọn ti ń payọ Ọlọ́run o torí pé láyé yìí wàláì àwọn rí ayé yìí ìdùnnú wọn kì í lọ títí kí ọmọ wọnú fáwọn ẹni tí ò sì rí láyé yìí bíbànújẹ́ tí ṣe máa ń pọ̀ tó láyé yìí ó ní lọ títí ìdùnnú kọ̀ọ̀kan má ṣe kínni kọ́ má làálàá ìdùnnú lọ títí ìbànújẹ́ ọjọ́ kan wọbẹ̀ ẹ dákun sódùn ìbànújẹ́ ọjọ́ kan yìí máa mú kẹ́ni tí ń gbádùn kó gbàgbé ìgbádùn òun náà máa wá ronú pé ah ilé ayé yìí ọkọ màrí ọkọ màrí bá a ṣe pé ẹwù tó ló bá kú tó lówó bá kú táwọn olówó ẹgbẹ́ rẹ̀ bá débẹ̀ so kálukú nú àwọn olówó wọ́n máa ṣáìzì kálukú ara wọn ẹnìkan ti ní tó bílíọ̀nù ẹnìkan wà ń po mílíọ̀nù so tí wọ́n máa rí tẹ́ni tó ní bílíọ̀nù sì yẹn kú gbogbo àwọn tó bá wá bẹ̀ nú àwọn olówó ẹgbẹ́ rẹ̀ wọ́n kí ah ó sì lọ pẹ̀lú gbogbo owó yìí ẹ rí i pé àwọn olówó tí wọ́n bá gbọ́ pé nìkan kúnú àwọn olówó bá wọn wà lẹ́ẹ̀lómìn ó sì lè máa yàgbẹ́ lọ láì jẹ́ kó lóògùn jẹ̀dí nítorí ìbẹ̀rù irú rẹ̀ wọ́n lọ ṣẹlẹ̀ nílùú kambẹ́ọ̀ wọ́n ní olówó kan ẹnìkan náà ń jọ rìn ẹni kú pa lójijì ọwọ́ á ti torí rẹ̀ gbogbo owó tó ní ó sì kó kalẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní mọ àwọn èèyàn lẹ́bùn ẹ̀bùn dúkìá ẹni tó gbé mọ́tò fún ẹni tó kọ́lé fún ẹni tó ṣe kíní fún ẹni tó wọ́n ní bàbá kan máa tọ́lọ́ ń kọ́ pé òun náà nípìn nínú bó ṣe náwó dànù látàrí ìbẹ̀rù pé àṣeyàn ó kù ẹ̀yọ́ ṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ pé yóò kù àṣà kù ẹ́ lágbájá kú wọ́n ní lágbájá kú ìwọ̀gùn ó kù wọ́n ní ni wọ́n gbé mọ́tò rẹ̀ bẹ̀m̀bẹ̀m̀bẹ̀ bọ̀ ọjọ́ kan bẹ́ẹ̀ lẹ́nìkan fẹ́ sọ̀dá níwájú rẹ̀ irú mẹ́ṣíìnì táwọn bàbá bàbá máa gbé lóko dákúdájí so bàbá yẹn ó wá wà ní déédéé oríta olówó yẹn jáde bọ̀ déédéé gbà tí ń náwó mi so mẹ́ṣíìnì wa takú bẹ́ẹ̀ lolówó yẹn jáde ẹ̀rù tiẹ̀ tó kọ́kọ́ bá bàbá pé kọ́ mọ́jọ pé eh, àwọn ọlọ́pàá àbáwọn aláyé ló ń lọ dínà mọ́ tí wọ́n wàá lu olú ẹ̀ páyì <laughs> bàbá ti ń gbọ̀n ó sì gba machine lọ bàbá ó sì tì kú ní ọ̀nà ọ̀páàkì rẹ̀ ó ní bàbá gbóò ní ọ̀rọ̀ ah, ọmọdé mi ṣe ń yọ mí lẹ́nu gbogbo ìgbà nu ọ̀dà kọ̀ọ̀bọ̀rọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ló ní kí bàbá ó dúró sí ó sì fóònù pé kó gbé machine tuntun bá ń bì à ah, bàbá òbí lè lójú rẹ̀ bàbá ìfẹ́ léyìí lẹ máa gbé léyìí lọ mo ti sílẹ̀ máa dé mi so ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tó rí ilé ayé yẹn àwọn nígbà tí kú bá dé sẹ́nìkan nu wọn ni wọn máa mọ̀ pé àwọn náà kú àmọ́ táwọn masakin bá ń kú àwọn fòkọ̀rọ̀ àwò wọn mọ̀ gẹ́ kí ni ọba tún ṣe àwọn eléwu ìyá ti jẹ́ wọ́n débi kan kún kú náà àmọ́ tó ló bá kú ẹ lọ wojú àwọn olówó ẹ rí bẹ́ẹ̀ ló ṣe máa bà wọ́n tá a bá ṣe làákàyè á rí i pé ẹni tí ò ní láyé yìí hmm, tó bá fi lé lọ́dọ̀ọ́mọ àlìjánà oríire láéláé nù oríire tí bànújẹ́ ò ní dé bá oríire tí ò ní pẹ̀kun oríire tí ò lẹ́gbẹ́ àmì ẹni tó ti wá gbádùn gbádùn láyé tó bọ́ náà ń kọ́ orí ibu láéláé nù gbogbo àwọn tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ àwọn wá wà nù kẹ̀ wọ bàbá ọlọ́lá bàbá olóyè wọ́n wá dẹni ìyà ẹlòmíì ọkọlé kalẹ̀ láyé yìí ntó tó rìn nínú àgbàlá rẹ̀ kó tó débi tí ń gbé tọmọ rílé lọ́tùn ilé lóṣù tó kọ́ fáwọn ọmọ ọ̀dọ̀ ẹrú kìnnìkan kó tó débi tó ń gbé ẹ lè fẹ́ẹ̀ níbi kìlómítà méjì léèyàn kan òdòdó oríṣiríṣi tó rí rí láyé èèyàn wòran lọ yọ jatọ títí wọ́n tún máa pẹ́ panu mọ́ irú rẹ̀ á gbé wọ́n á sọ sínú jahil sínú nájà gbẹ̀ndà al ẹ dákun oríire náà dà oríire náà dà ìwà tó ń rí láyé lónìí fi ń tan ọjẹ ọjẹ ronú tọhún tọhún ní òdodo torí eléyìí níbẹ̀rẹ̀ olókùn wọ́n gbé yóò di tàwọn wàláì bí léṣe máa nù tẹ́nìkan kọ̀ kalẹ̀ rẹ́gẹ́dẹ́ nígbà tó bá kú làwọn máa ń kí kíláà fẹ́ sí ise. wọ́n kàn kọ fọ̀sẹ́ẹ̀lì sí ní tó bá fẹ́ rà kọ́ ara wọ́n ta títí títí títí ti lé ọmọ ọ̀dọ̀ tọmọ ọ̀dọ̀ gbogbo owó ṣe pọ̀ tó wọ́n ta wá báwo pín owó kíláà fẹ́ ilé lásán wàláì torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹja páyọ̀ ilé ayé ọjà wọn ilé eré lásán àtàwàdà ni nítorí pé kìí gbé tán lọ́kàn nínú àwọn olùmọ̀ọ́sí sọ pé alẹ́ ìnàmẹ́ dunya ka na ẹ̀mí ahlami na'imin wa ma khayru 'ayshin la yakunu bida'imin ta'ammal idha ma nilta bil amsi laddatan fa afnaytaha hal anta illa ka halimi onílé ayé yọjá wọn kankan o. àyàfi bí ala ẹni tó sùn bí ẹni tó sùn nílé ayé ó ní kí ni adùn tí ń bẹ nínú sẹ̀mí tó ṣe pé adùn yẹn kò lè máa bẹ lọ láéláé bá rádùn láyé adùn ò lè máa bẹ lọ láéláé kó lówó títí títí tọ́lọ̀ padà pé kó tòṣì nínú ayé rẹ ọmọ rẹ ó kù bàbá rẹ ó kù ìyá rẹ ó kù ìyàwó rẹ ó kù ìwọ náà ó kù kí á nì. ìwọ o. tó o bá rí nǹkan kan tó dùn mọ́ lánàá nínú ìgbésí ayé ọwọ́ á lò ó lò tán ó tán tó o bá bẹ̀rẹ̀ sí ní ronú nípa àdùn tó rí lánàá tí ò sí má lónìí ó ní sọ̀rọ̀ rẹ̀ ó yàtọ̀ sẹ́ni tí ń lálà kò ní yàtọ̀ sí tẹni tí ń lálà pé ah, lánàá lánàá irú bó ṣe dùn oúnjẹ tí mo jẹ lánàá kò sí má lónìí pamá ni pamá lọ́jẹ lónìí sọ̀rọ̀ kọ́ mọ́ àrùn lánàá kọ̀kọ̀tọ̀ ẹran adìẹ ẹran ẹja ẹran kìíní lónìí nǹkan màmá so ọ̀rọ̀ rẹ ti dàbí tẹni tí ó ń lálà torí ẹ̀ lọ́kàn tún sọ yìí pé fa'amil ala mahlin fa innaka mayyitun waqdah li nafsika ayyuhal insan wọ́n ní ṣe o ṣe o torí pé kùnìyàn ó kò o. gbìyànjú fẹmi ara rẹ ìwọ ọmọ èèyàn fẹkẹ ẹnàmà kọdẹkẹ nàlẹmìyẹkọ ẹdùnmádọ wọn nítorí gbogbo ń tẹsẹlẹ láyé ìmọ̀ dàbí ìgbà tí ó ṣẹlẹ̀ ni lẹ́yìn ìgbà tó bá ti ṣẹlẹ̀. wọ́kẹ́ ẹnàmà hó wọ́kẹ́ inú kọdẹkẹ sì ń bọ̀ wọ́n ìgbà tó ti dé ni o ìgbéǹde àlùkìyàmù ìgbà tó ti dé ni o ikú ìgbà ti kú ni ìgbà tí torí e ṣiṣẹ́ ara rẹ má rẹ jẹ tọ ilé ayé kò tó nǹkan tí èèyàn yọ àdáàtì kò tó nǹkan tí èèyàn yọ àdáàtì èèyàn ni wọn ni tó ń ti pé bílẹ̀ ayé yẹn bí èsì tó ń tá ayọ̀ dá ti àtúgbọ̀dọ̀ máa bú gbogbo gbà wọ́n ní ẹ má máa bú ilé ayé àtọ́jọ́ ọ̀nù rẹ̀ wọ́n ń da ọ̀rọ̀ tó fi kẹ́ ìrà kọ́ra kó sì pàdánù òde bọ̀ ẹ má máa bú ilé ayé gbogbo gbà. min sharafi dunya wa min fadliha wọ́n nínú àgbéga àti ọlá tí ń bẹ fúnlẹ̀ ayé annabiha tustadrakul akhirah pé látàyé náà láti wọ̀rùn eléyìí náà tó lọ́la ayé náà làwọn àtàtù wọ̀rùn. ibn abdulbar wọn gba ìgbà ọ̀rọ̀ kan wá láti ọ̀dọ̀ abu sa'id al-khudri radiyallahu anhu wọn lànà bí sallallahu alayhi wa sallam sọ pé ad-dunya mal'unatun mal'unun ma fiha ilé ayé o ilé ayé ohun tí a sẹ́bi lé gbogbo ohun tí sì ń bẹ́nu rẹ̀ ohun tí sẹ́bi lé إلا ما كان فيها من ذكر الله أي أسنتم بأنه لا يتجرنا في الله أو أدى إلى ذكر الله أبي أنكون تارين لا يتم وأنا في الله ونيو جنتي أسبيلي والعالم والمتعلم شريكان في الأجر ألما أتنتم وما لدوري أرغم لا مجيجي أجنين لا دا وسائر الناس همج لا خير فيهم ṣùgbọ́n gbogbo èèyàn yòókù àwọn èèyàn lásán ni tí ò sóore lára wọn ìyẹn ni pé nukọ jólùmọ̀ àbẹ́ni tí ń wá mà ẹni tó nima àtẹni tí ń mà wọ́n jọ jórogún nínú ládàá ṣùgbọ́n kò wá mà kò sì nímọ̀ àwọn eléyìí anabi sallallahu ni èèyàn lásán tí ò sóore lára wọn ni wọn ṣẹjá gbìyànjú ká má ó tún wá nínú hadith látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní min hawani dunya ala Allah wọ́n ní nínú bí ilé ayé bó ti ṣe jẹ́ nǹkan yẹpẹrẹ lọ́dọ̀ Ọlọ́run alla yu'sa illa fiha wọ́n ní kọ́lọ́n ọba ṣe pé kò sẹ́ni tí ó sẹ̀wọ̀n àyàfi nílé ayé náà nílé ayé náà lẹ́ẹ̀ ti sẹ́lọ̀ wala yunalu ma indahu illa bitarkiha èèyàn ò sì lè rí ti ń bẹ lọ́dọ̀ Ọlọ́run àti kọ́pálí ayé tì subhanallah tó o bá wálé tó o bá wálé ayémáyà ò lè ra kìyàmà torí pé tí wọn bá wálé ò ní tọlọ ẹwà àwọn yẹn wọn kan ó ní owó bàjẹ ó ní nọ́mbà tí wọn ń tò náà sí nínú àwọn olówó ilé wọn ní bóyá ní sunrun wákàtí mẹta lórí owó wo owó rọ wákàtí mẹta tó tún ní bóyá bóyá eléyìí kọ̀dájú wọ́n ní mítìn ní lẹ́yìn mítìn mítìn lẹ́yìn mítìn mítìn lẹ́yìn mítìn mítìn títí di sàárè. torí ẹ̀ ọ̀kan nínú àwọn olùmọ́ni ìdá abọ́kọ́tì dọ́níyà alẹ́ mọ́rọ̀ èdè náà wọ́n ní tílé ayé ọ̀bá gbẹ̀sìn máyà lọ́wọ́ fama fata min shay'in falaysa bi dha'iri nǹkan mi tó bá bọ́ ọmọ ọlọ́lá yìí kò lè ní ọ lára tilẹ̀ yìí bá gbà gbàgbàgbà lọ́wọ́ rẹ̀ tí ọba sá ti gbẹ̀sìn mọ́ lọ́wọ́ gbogbo ń tó bá gbà kò lè ní ọ lára o. walan ta'dila dunya janaha ba'udatin ilé ayé yìí kò tó ìyẹ́ ẹ̀fọn kan lọ́dọ̀ ọlọ́run wala wazna wala wazna ziffin min janahin li ta'iri kò tí ẹ tó kò wúwo tó ìyẹ́ kékeré tó fúyẹ́ tí máa bẹ lára ìyẹ́yẹ́ kò tó bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run fama radiya ad-dunya thawaban lil mu'mini wọn lọ́lọ́run ọbọ ìyọnu sí pé kọjá pélé ayé lòun ti sàmú mi ní lẹ́sàn kí sílé ti wà lìjánà wala radiya ad-dunya jaza'an li kafiri Ọlọ́run sì fọwọ́ sí pé kọjá ayé ni káfíìrì ó ti jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ níbi tí wọ́n ti jẹ gbádùn títẹ̀lé tọ́lọ̀ níbo ni àkìrà níbi tí káfíìrì náà ti jìyà níbo ni àkìrà torí ẹ̀ ń lọ́yẹ̀ kí gbogbo ó mójútó ọlọ́run ọba kó ti káyọ̀ wá dáa ọlọ́run ọba kó má bọ̀rùn wá jẹ́ ọlọ́run ọba kó sọ alọ́kan ní tó ra àlìjáná wọ̀ ọlọ́run kó má jẹ́ kí náà tọ́ sí wa gbogbo ń dá wa ṣe tá a fi ọlọ́run kó sì rọrùn fún wa èyí tá a ṣe tá a fi ọlọ́run fi wá sí kóńgẹ́rẹ́ ọlọ́run ọba kó tún wá sí ibi tá a kù sí subhanakallahumma wa bihamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام surau. Ayah àwọn àyà mẹ́wàá tó wà ń parí suratu Ali Imran anabi sallallahu alayhi wa sallam ká ka àwọn àyà yìí tàbá ti jí nígbà tàbá jí ní ọba àjọrò àkọ́kọ́ nǹkan tó yẹ ká tàbá ti jáde náà kí wọ́n á níbẹ̀ rẹ̀ anabi ní ká máa sìn náà ha. àbí kọjá pò tí ì ha ẹni tí ò tí ì ha ó lè gbé alukurani lọ́kọ́ máa kà ẹn na fi khalqi samawati wal ard wa ikhtilafi al-layli wan nahar la ayatin li ulil albab alladhina yadhkuruna allaha qiyaman wa qu'udan wa ala junubihim wa yatafakkaruna fi khalqi samawati wal ard ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيت وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار تجدك باري سورة إن أقوكم تنين وكاتبات الدادي سي إتا لا تنو يا راتوسو نعم عليكم السلام

aleykum salaam. ǹjẹ́ bí kíni. àkọ́kọ́ ni pé ẹni tó kú kò bàjẹ́ oníbèrè ní sáà lè ṣe ní tó ti bàjẹ́ tó ń tọ́ da sí ní tó ti bàjẹ́ sí i. ẹni tó ti kú kò bàjẹ́ nínú òfin ọlọ́ ó kú kó lè bàa dáa fún mi tó bá jẹ́ mùsùlùmí ẹ sọ yìí pé tá a lè mú ìyẹn tó kan lára ẹni tó ti kú láti fi ṣàǹfààní fẹ́ni tó ti kú bẹ́ẹ̀ ni kò burú nínú òfin ẹ̀sìn kọjá pé onítìyìn ti kú lóòótọ́ torí kú tọ́sítù ó yàtọ̀ sí kú Islam ikú tọ́sítù ó ní pé ọpọlọ ń ṣiṣẹ́ ọkàn lè gbẹ́jẹ̀ lọ mẹ́rin tọkàn bá ti lè gbẹ́jẹ̀ lọ bọ́pọlọ mọ́ àwọn sọ pé ó ti kú wọ́n máa wá tó máa fẹ́ yọ oríkèé rẹ̀ wọ́n máa fi ẹ́ńjìnì fi ran ọkàn yẹn lọ́wọ́ láti tì ẹ̀jẹ̀ lọ sí ọpọlọ àsìkò yẹn náà máa ń yọ oríkèé tá máa fẹ́ yọ nínú òfin ẹ̀sìn islam islam sọ pé lópin ìgbà tó pọlọ ẹ̀ ń sì tún ṣiṣẹ́ ẹ̀jẹ̀ ní ọ̀kan lè lọ́ọ̀bẹ̀ látọ̀kan kò tí kù tẹ ẹ láti fi lè yọrí kí lára rẹ̀ ẹ̀yin lẹ pa ìbájẹ́ pé ẹ̀yin lẹ ṣekú pa ni tó bá ti kú lódodo tí ọkàn ṣiṣẹ́ mọ́ ọpọlọ náà ti dáṣẹ́ dúró tí ọba jẹ́ pé nǹkan tó wá kù lára rẹ̀ tó lè wúlò sálàyé kò ṣáájú ká tó tó kú nínú àwọn oríkèé tó wà lára wa oríkèé mi wà tó pé méjì tó ṣe pé tí wọ́n bá yọ̀ kan fẹ́ni tí méjèèjì tiẹ̀ ti bàjẹ́ kò pé kí ẹni tí wọ́n yọ̀ nínú méjì tiẹ̀ yìí tí méjèèjì dà kò pé kò ń kú kò sí ní burú pé kò fi sọmọ ẹ̀yà rẹ̀ láǹfààní kò sì pé kí ìwà náà tètè kú kò sí ní burú kò fi sí láǹfààní ṣáájú kó tó kú lábẹ́ àdéhùn anábì sallallahu alaihi tó ní man istata'a minkum فليفعل gbogbo ẹni tó lọ́n bá ní kó ní kakọ́ àti lè sọ ma ìyá rẹ̀ láǹfààní kó sí láǹfààní tó eléyìí ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ ta ọ̀ ọ̀gbọ́dọ̀ torí kiri ọ̀ kò sí nǹkan lára wa tó wà kò dájú kò dájú tọ́lá àwọn ọmọ ọ̀rọ̀ yìí wọn ọmọ nǹkan mi là ń sọ tẹ̀lẹ́kọ́ ànábi sallallahu alaihi wasallam ó lẹ́ni tó bá lè sọ ọmọ ẹ̀yà rẹ̀ láǹfààní kò sí láǹfààní ẹni tó ti kú gan tó ti kú lódodo kí ló bàjẹ́ lára èèyàn mọ̀ ìyàtọ̀ sí ẹ̀yìn eh, mọ́tò ẹ̀yìn àzọpọ̀ ti bàjẹ́ fún tí ò tí bàjẹ́ tó bá kó ti bàjẹ́ lóòótọ́ tó lè wúlò fún tí ò tí bàjẹ́ bátìrì ti kú torchlight ò tí ì kù ọwọ́ amú bátìrì inú torchlight eléyìí tó ń ti kú tán àti bátìrì rẹ̀ ó kó sínú torchlight tuntun ṣé ọ́ tàn pé kí ni wọ́n yẹ ròyìn èèyàn kó ti bàjẹ́ wọ́n yẹ ròyìn oríkèé èèyàn kó ti bàjẹ́ torí kó lọ́n pọ́n wálé walaqad karramna bani adam àtòkú àtàyè wa ni àpọ́nlé ni wa torí ẹ̀ ló ṣe jẹ́ pé lábẹ́ òfin ọlọ́run kò fòkúsẹ̀sìn ẹ sọ pé ńgbà tó ti kú á gémù rẹ̀ gé kíni kíni tó kíni à àwọn òbí lọ́dà bí kò sọ pé ẹ tó má sìn òkú sórí tẹ o ó léwu o àwọn kan lọ gé orí rẹ̀ àwọn kan lọ gọrùn rẹ̀ àwọn kan lọ àwọn aláìlórí lọtí ọmọ páwọn náà ó kù tún ọmọ pé gbẹndé àlùkìyàmà ń bẹ àwọn ni à tó bá ní pé máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nílùú yín o tó ẹ gbọ́dọ̀ lọ sin òkú sí orí tẹ́ tí wọ́n ti máa ń ṣe báwọn nítorí pé òfin Ọlọ́run sọ pé ẹni àpọ́nlé mùsùlùmí láàyè àti láyè kú rẹ̀ a jẹ́ pé ẹ wá bíi tẹ́ bá sin sí tí ò ti ní jẹ́ ẹni tí wọ́n mọ̀ wá páwọn gé nǹkan kan lọ nínú oríkèé rẹ̀ ẹnìkan á ní òkú òkú tó ti kú kí náà tó kú wọn bá gé wọn bá àwọ bàbá tiẹ̀ ni ó gbé lọ wọn ti gé báwọn. tí gbogbo ọba lè pawọ́ pọ̀ káwọ́ ààbò tó péye sórí tẹ́ tí wọn ò sí ní máa ṣe bẹ́ẹ̀ sáwọn òkú wa ajẹ́ pé kálukú ọmọ bí òṣèṣì òkú rẹ̀ ń bi tí kò ti ní sínú pé wọ́n mọ̀ wá gé oríkèé rẹ̀ tó tiẹ̀ dún gbọ́ ni gbà bàbá yín tó kúnjọ ní o ẹ tiẹ̀ lérò ẹ bá pọ́n ti yorí ẹ̀. èèyàn fẹ́ láti tún ṣèwù ètò ọ̀sẹ́kùnú ara rẹ̀ àmọ́ bò lẹ́sẹ̀ gbé kọjá ẹ wá wúlẹ̀ wá gbé bàbá jáde orí ti kú mbẹ ẹ dákun ṣé ẹ̀yin ò lè dúró ilà hawla wàlà quwwata ilà gbọ́dọ̀ máa wọ́ọ́rí lọ. tẹ̀lé ìjọba ti jẹ́ wọ́n yìí sọ pé èèyàn ti bàjẹ́ torí pé àwọn tí ò gbọ́ lọ́n gbọ́ tẹ́lẹ̀ gbogbo èdè wọn èdè burúkú ni sẹ́wọ̀n kí láwùjọ ní ìsìn tọmọ kékeré kan bá wọn kàn sọ sínú Ghana must go wọn lọ sọ sórí gbalẹ̀ abẹ́yẹn ọmọ sáwọn lẹ́yìn kẹyìn wọn káyàn fún kankan ọmọ tó ẹni tó ń gbé ọmọ gan láàyè wọn làwọn ò nídìí ẹ wọn kàn lọ sọnù ṣédè tí wọn á sọ ní ọmọ yàrá lẹ́nu نعم عليك àti gbọ́ àti gbọ́ tí wọ́n láwọn máa sun òkú ògbé lẹ́yìn ọ̀rọ̀ tí ọba làkà yìí ọ̀rọ̀ tí ọba làkà yìí ṣé democracy wa túmọ̀ sí kíkà kan máa ronú rọ́bíṣìlì ṣe ń bẹnu àṣẹ nìkan nàìjíríà pé tó kù tí wọ́n bá kú wọ́n máa sun náà ni ẹ mú ẹ̀yà náà wá nàìjíríà àti káàkiri àti tani náà rí tí màá sùnkù rẹ̀ ná wọn àìsàn ọmọ India àìsàn ọmọ China àìsàn àwọn Cambodia àwọn tó ń ṣẹ̀sìn Buddha Buddha àwọn Buddha àtàwọn tó ń ṣẹ̀sìn Hinduki àwọn Hindu àwọn ló máa ń sùnkù ná ẹ wá ní Lagos ó ti fẹ́ di international city gbogbo yẹn ló ń wọ́ bẹ̀ àwọn China ọmọ kìnnìkan kàn án pẹ̀lú àwọn ilé sáwọn lọ́mọ orílẹ̀-èdè wa ni. tó ń bá fẹ́ sùn kú rẹ̀ náà ibi kó gbé lọ China rẹ̀ bó sì fẹ́ sùn nánu yàrá rẹ̀ kí ló wá so náà làwọn àmà ti torí rẹ̀ lẹ́gísíléètì òfin kan tí ò wúlò fún tani torí ọlọ́run lé o òkú rẹ̀ tó bá lọ sùn ná tẹ́ bọ̀ ọ́ ẹ̀gbọ́n tó lọ sọ ni tọ́mà fa ọba ó ní lẹ́yìn rẹ̀ tó ọlọ́run bá ṣe ń ṣe yàrá tí ọba jẹ́ pé ntọ́ da sọlọ́run fi ṣe yàrá. bákan náà alam naj'alil arda kifata ahya'an wa amwata ilé ìgbé la ṣe lẹ̀ fún yín bọ́yẹ̀ wà láyé àbẹ̀ ti kú nígbà tẹ wà láyé ẹ̀ ń gbókè rẹ̀ nígbà tẹ kú kọ́ àbẹ̀ rẹ̀ tó gbogbo àwọn tó ọ̀rọ̀ wọn ìṣesí wọn ta kọpọlọ ilé wa máa gbé wa ẹni ẹ̀ ń ṣòfin ẹni torí pé ẹ̀ ń ṣe tí ò wúlò ẹ wàá mọ agbó òfin tí ọjọ ti wá wá ẹ ìpè torí pé ẹ sáfẹ́ ní kí náà fẹ́fẹ́ lẹ́yìn torí ẹ wọn ni ẹ torí pé máa ń ní mátúárì àwọn èèyàn ni ẹ àwọn òsì lè lọ wéṣì ilẹ ẹgbọ́n nǹkan dáná sun ẹ dákun bí <laughs> òkú irú gómìnà Lagos kó fi rora rẹ̀ òun náà kú ní ìsúná sáná sí i sínú rẹ̀ ó dùn kí kálukú fi rora rẹ̀ because tẹ̀ máa ń ro tẹ̀ máa ń sòfin ẹ̀ máa fi rora yín wò ìwọ ló kú ní ìṣẹ́ wọn á da petrol ṣe wọn sáná sí i lóòótọ́ o kíkun tí wọ́n bá kun ewúrẹ́ sísun tí wọ́n bá sun lẹ́yìn tí wọ́n dóńbò rẹ̀ kò ní dùn bíi tèèyàn kọ́ o kí wọ́n á gbọ́ pé ńgbà tó ń kú níjọ́ gbẹ̀ndẹ̀ alùpùpù ah wọ́n dáná fún yín ẹ̀dá kùn sínú rẹ̀ ó dùn inú rẹ̀ ní dùn ọjà ló ṣe jẹ́ ààrẹ ikú sọ̀rọ̀. kìí ṣe gbogbo gbà kìí ṣe gbogbo gbà gbóòlù mà ọlọ́kọ́sẹ̀ mẹ́dísìnì ṣebí lẹ́yìn náà ìwọ tí wọ́n bá gbé èèyàn lọ sọ́sibítù náà bá sọ pé ó ti kú ó ti kú náà tí wọ́n jò débẹ̀ pé nobody should come here àbí òye wa ẹ̀hẹ́ táwọn èèmú tí wọ́n mú ṣùgbọ́n tá à ń sọ fún ọ lábẹ́ ẹ̀mà pé bó ṣe rí ẹni tí hospital bá sọ pé ó ti kú kìí ṣe dandan ni kọjá kó ti kú lábẹ́ òfin ṣẹ̀ríà so ó sì ń bẹ nínú àwọn tó ti kú lọ́sibítù náà tó yẹ pé ṣẹ̀ríà náà sọ pé ó ti kú. torí pé khalas ó ti lọ ó ti lọ pátápátá sòsò àwọn àmàtàrà ajẹ pé kò lọ ó ti lọ àmì ẹni tí ò tí lọ tán ní sẹ̀rí àṣọ pé kò lọ tán ẹ gbọ́dọ̀ mú kankan lára ẹ wojú rẹ̀ bí intensive care ni àbí critical care kan lẹ́gbẹ̀ẹ́ sí nígbà tọ́lọ̀ bá wá kọ́ pé gbogbo nǹkan yẹn ò ṣiṣẹ́ mọ́ gbà náà lò kù bíi Mandela nìsí tí wọ́n gbé sí intensive care Eh, ṣé kí wọ́n kéde kó ti kú ni ṣé kí wọ́n kéde kó má kú ni ṣé eh, ẹ́ńjìnì tí wọ́n ń lò ní tí ó ẹ́ àbí kì í ṣe ẹ́ńjìnì gbogbo ẹ̀rì kí wọ́n fà á nìyí. tòlábẹ́ òfin ọlọ́run ẹ́ńjìnì ràn yàn lọ èèyàn ti ń bẹ láyé nǹkan kan sì tún ń bẹ láàyè nínú èèyàn ẹ́ńjìnì lásán tí ẹ̀mí bá ti lọ yọkàn máa ṣiṣẹ́ dànù tó nǹkan kan tí wọ́n ń bẹ láàyè òun lábẹ́ òfin ọlọ́run tó wọn bá ti dáṣẹ́ dúró